so òun ṣáà láti prove stunts fún mi nìyẹn eh? Ah, hi girls àwọn àǹtí see any hi girls. ṣé mi jẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó or hi girls eh? I àbí mo wà nù sábà wù ẹ́ ṣẹ̀dúró náà wá náà you don't see rú top me náà. ah you did tètè rí pé top. kan náà lájọ wọ ah it's really looking nice on you. Why níbi tó see rí top me? Eh? mo rà wá láti London. <laughs> ìwọ lọ sí London anyway my dá ọtẹ tí náà ó lọ opportunity láti sìn yàn lọ sí airport àbí. Eh? ọlọ́ọ̀ olólọ́dọ̀ ọmọ yìí wọ́n ń pa mí lẹ́rìn ṣé o mọ̀ ní airport àwọn ọmọ bíi títa tíkẹ́ẹ̀tì tí irú ẹ̀ lò lọ́lọ́dọ̀n ọ̀rẹ́ mi máa. anyway sórí èmi àti ẹ àjọ sí nínú class kan náà ẹ àjọ ń ṣe sàwáwù kan náà tó máa bá mi wọ top ṣó ti gbọ́. láti get rid of it right now. <laughs> àti náà ọmọ yìí ọ̀ràn sí ẹni ó tún wọ orí wíìgì ẹ̀. tuntun ni o ìyábọ̀ òjó ìyábọ̀ òjó tó ra rí nínú ọmọ dẹ̀dẹ́mọ̀n ṣe wà ọmọ dẹ̀dẹ́mọ̀n now showing on YouTube ọmọ dẹ̀dẹ́mọ̀n ayọ̀wọ̀ fún sàrẹ́kọ̀ ọmọ dẹ̀dẹ́mọ̀n sinimá tẹ̀sí rẹ̀ ti bá ó ti balẹ̀ yà sórí YouTube báyìí ọmọ dẹ̀dẹ́mọ̀n ọmọge diamond mo sún fìlàní ọmọge diamond hmm. ọmọge diamond. fine yes. fine and boring. Ah, èwo ni o fẹ́ jẹ́ kí n mú nínú méjèèjì is it that it is fine or it is boring. okay boring very very boring. Ah. God. Oh, the big call now. Kò kí n ṣe important call just this man mi mọ nǹkan tó máa ń pè mí fún ṣáláì kò máa pè mí ṣá and tí bá ní mo gbé ń sìn ọ̀rọ̀ tí ò kàn lórí tí ò nídìí kan ló wá máa sọ. ìdìdì ọmọdé dámọ̀ jẹ́ àrẹwà rọra ṣe ṣẹ́jẹ́jẹ́ arẹwà rọra ṣe olóńkóró ń yọ nígbàlẹ̀ èpo ọ̀gẹ̀dẹ̀ ń yọ nígbàlẹ̀ ṣẹ́jẹ́jẹ́ arẹwà rọra ṣe ọmọge lẹ́bùlò nínà bí dẹ́dẹ́ mẹ́ta o. ọmọge lẹ́bùlò nínà bí dẹ́dẹ́ mẹ́ta o. èmi mi mo dá tó yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣeré. èmi mo dáa tó yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣeré. olóńkòrò ń yọ nígbàlẹ̀ èpo ọ̀gẹ̀dẹ̀ ń yọ nígbàlẹ̀ tẹ̀ẹ́ jẹ́jẹ́ arẹwà rọra ṣe. ah Rose. àbórí ẹ dàrú. Ah. ṣó rí mi nílẹ̀ sí kó tó lọ gbẹ́ lárọ̀dọ̀ ojú olóṣì. òun jẹ́ sọ fún ẹ Rose ayé gbẹ̀kangbẹ̀kan la wa bí mo ṣe gbẹ́jọ́kẹ́ lẹ́ni tó bá dọ̀la màá gbé wọ náà ṣùgbọ́n fi ẹ lẹ̀. mo yòrò má jẹ́ kára ta ẹ ṣáà mọ̀ pé kọ́sítọ́mà mi. kọ́sítọ́mà ẹni kàwé. àlọ́ ti gbó resign. bose ọ̀rẹ́ ti lè gbóná. yọ̀ọ́ jẹ́jẹ́jẹ́. Ah, ah. gara rẹ̀. Lara baby. How are you? Not Ah, <laughs> ṣé wà. mo wà. ọmọ ojú gan. o ṣe. ní wàá kùn náà. ọ̀sẹ̀ mi. ó ṣe ìrànlẹ́. sálẹ̀. yes. ọmọ tó dáa. mo lọ yín girls. n bolo n dìde lọ. kí ló dé n bolo lọ. ẹ kí ló dé sọ mi tó ń lọ fún mi. tí mò ń lọ tí mò ń bá jáde lọ. ta ni máa bí mi kọ́sítọ́mù ẹ̀ náà borí eléyìí òkú. máa kọ́ sọ̀rọ̀ lọ. rẹ̀ ní sùúrù. aṣọ́wó ló dé fight o. make una take am easy now. <laughs> mr man etí ẹ dì mí kí ló dé náà sí mo mọ eré yẹn. àbúrò ṣìlìlì. ọ tún mi mọ́. jọjọ jọjọ jẹ́ bá ìjà. ṣé wọ́n sọ pé mo wọ́n jà bí ni mo wọ kájọ. ìwọ ṣe padà ṣe bí pásítọ̀ ẹ̀ ṣe lọ ní kókó lílọ. olè ṣì aṣẹ́wó. mo ní kó fún mi lónìí. màá fún ẹ màá fún ẹ ní sùúrù. bàbá ní ẹni jẹ́ wà ló ló ṣe é náà ṣe ìmọ̀ràn sí ìgbà kúrò dé. orí ẹ o de fi lẹ náà kó rọ́bìṣì yìí kọ́ mi pẹ̀lú ìkóyá nìṣó. tèmi ìsílẹ̀ wọ̀ báyìí. owó jẹjẹ mi bá mi mú. ǹjẹ́ lówó náà. màá ṣòótọ́ ọmọdán fún ẹ sìn owó tó jẹ mí kò fún mi. lára bọ́ọ̀ rẹ sọ̀rọ̀ jọjọ jọ ẹjọ́ sẹ́sọ̀ rẹ jọ. ó lè filẹ̀ náà àbí ah. kí ni problem ẹ̀ sí ó lè filẹ̀. níṣó níṣó jẹ́ òun ṣe. pépà jẹ náà ó fara yín jà. aṣẹ́wó ẹ̀ ti ń jà yóò ẹ̀ lè ta. Mama Juba. <laughs> Oh, my dear, how are you? Ah, mommy says that. Ah, yeah, the bag. Ah, thank you. Ẹ kú fàájì. Ẹ lọ́ọ́ yàrá ẹ pẹ̀lẹ́. Máa ń fẹ́ Ah. I'm are you? Hello. I'm in Tosan. How was your trip? Well, fine, my brother. Eku kú fàájì Eh, but we lè celebrate o. Eh, nothing. I can relax now. Ah, ó dà bẹ́ẹ̀. Eh, well, ẹ jẹ́ kí mi gúnkè kí n ṣanra. Kí n tiẹ̀ fọ express kó lọ. Eh, <laughs> I'll join later. Ó bẹ́tà. Ẹ kú fàájì. Ó bẹ́tà. Ẹ wo, tọkọ-tìyàwó ló dé yẹn. Tínú ìyàwó ẹ̀dùn tó bọ́lẹ̀ tó lọ́mọ, tọ́ṣù love síra wọn. Bó jẹ́ ìlànà dani báyìí wọn ò pọ́n dẹ̀gùn lù yín lára ni àti pàápàá inú ẹ̀wù ká tó jókòó ti yẹn rẹ̀ gan-an agídí ni ah ó mà sú èmi o. obìnrin bá mi gbé díríǹkì mi ah wàhálà wà o obama ẹ mo ráwọn èèyàn tí wọ́n ń rìn lọ tí wọ́n ń rìn bọ̀ báwo ló ṣe jẹ́. kẹrin ló nílò kẹrin ló níbọ̀ kẹrin ọ̀nà náà bí a ti máa mẹ́rin nìyẹn kí a máa lọ kí a máa bọ̀ bí ìlẹ̀kẹ̀ ọjà níbẹ̀. ohun tí mo sọ fọ yẹn àní mo ráwọn fine girls obìnrin pápápá báwo ló ṣe jẹ́. ìran àdàbí elébòdò rẹ ni kí ọ̀tẹ̀ bá a ṣe nìyẹn a kàn kó ọkún bèrè bí ìbàlẹ̀. tí ọba fẹ́ lọ adọ́wọ́ sí. bẹ́ẹ̀ ni ṣé wọn ò wọ́jú. ẹ̀wẹ́ wọn ní eléwé jewé ni o. eléwé jewé bi tiwọ́ kó ní bàtọ̀mọ̀ náà lè ọkọ̀ wò bí àpòjọ bá ti wú tó náà ló ṣe àrèkwẹ́sì fún wọn bá fẹ́ orí oríṣiríṣi ni ẹ̀ka ìgbà tó bẹ̀rẹ̀. ẹ boys. Ah, mo jẹ́rìí ẹ ọmọ ọkọ tí mo sọ yẹn bọ̀wí kìí sí ẹlẹ́bọ̀ ló kọ́. sí sí oríṣiríṣi elébòlò kan. oríṣiríṣi elébòlò. ẹ sáré wá wo elébòlò yìí o. oríṣiríṣi elébòlò. odò ní tìkẹ́tìkẹ́. wàmọ́ wàmọ́ tìkẹ́tìkẹ́. níwọ̀n tí gbogbo wa nígbàgbọ́ pé Oǹdó ló ti ń ṣiṣẹ́ àṣé aṣẹ́wó ló wá ń ṣe ń bíbá ẹ̀. bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo ṣe ń ṣiṣẹ́ lóńdó mo kàn ra ń gbàtà mi bíbá ìta ìta ẹ̀ ni ọlọ́run tó ń dùn láràárọ̀. ó tiẹ̀ dàbẹ̀ ẹ ó dàbẹ̀ ṣe ẹ́ sìn sórí èmi àti senior brother ẹ lájọ wá bí lájọ wá gbé nǹkan mi náà kàn ní kí n sáré wá gbọ́n tán ni sórí màá wá lọ pé wá ń sìn wàá wá explain better fún. bóyá o lè understand better ṣe ẹ sìn. ọ̀dà pé ewu àìjọ àìjọ ẹ̀dùn aláṣẹwó onínàbìrè o. sisi elébolo. ọ̀rẹ́ ni lẹ́rù kọrí sígbó. sisi elébolo. bàbá ni wọ́n rọ̀ bá orí dá. sisi elébolo. orí sisi elébolo kọ. mo fún mi ìṣòro tó ń tún sori kì ṣe pé mi ní sọ fẹ́ gbọ́n ẹ̀ kì í ṣe pé torí pé o fún mi lówó àmọ́ torí pé o ti ṣèlérí fún mi kó o ní ṣe mọ́. Ọlọ́run láti ìlú ìjọba ìbí ṣe wà mí ṣe mọ́ kò sì jáwọ́ Ọlọ́run àṣemọ rè. o ní ṣe mọ́ wọ́n ti lọ stop ẹ kò dáa kì í ṣe pé torí pé o fún mi lówó ọmọ kan wípé kò dáa ni ọmọ olúwàbí ògbóló máa ṣe ṣe yẹn sìn o ti promise mi. Ọlọ́run ẹ wá ìlú gbẹngàn mo mọ yín dáadáa èyí tó pẹ àṣẹ ẹ láṣìírí ẹnu yín òbò ẹlẹnu fókìfókì ni mo mọ pé ẹ máa sọ mi ò tún ní ṣe mọ. ọmọ tó ń ṣe ẹ àti rírà pẹ́ ló fà mo ti change. wọ́n ti pa odindi èèyàn lójú mi rí tí mi ò sọ́ọ́sìn àwọn ah. ah, ti change aláṣẹwó wo níná bìrè o. sísè lébòlò. ọ̀rẹ́ ni lẹ́rù kọrí sígbó. sísè lébòlò. bàbá ni wọ́n ràn bá orí dá. sísè lébòlò. orí sísè lébòlò kan. sísè lébòlò. orí sísè lébòlò kan. sísè lébòlò. orí sísè lébòlò kan. <laughs> gbẹ̀ngà kí ló ṣe yẹ. àbọ̀mọ̀ olúwọlé kókó wà fún ẹ. <laughs> lẹ́lẹ́ òun ojú wa lójú rí o aṣọ pé ẹ̀kún máa lọ. ìwọ ń fìfì pe ajá tèmi àbí. ẹni àbáta káfíńrà tó pa ó lóun ẹni àjìtàn lọ́rùn tó bá wọn tí mo rí nílé yẹn ni ìwọ gan ẹkún ni ìwọ máa bú sí ṣé mi ṣe sọ̀rọ̀ kan níbi àyàkọ́ bí onígàngàn ẹkún ni ìwọ máa bú sí kéré tèmi pẹ̀lú àjọ ṣòwò kan náà ni ó ti gbà fi ọ̀bùsẹ́kún. ara ẹ gan gan gan gan gan ara ẹ ara ẹ ara ẹ ní sọ ti rùn nígbà tí máa lọ sìn tí mo máa dókè tí máa ní pé kí n gbọ́mọ wọlé kí n gbọ́n tí mo ní gbọ̀n ló di àbúrò ẹ̀ àbúrò ẹ̀ ni mo bá tó ń ṣe aṣẹ́wó lókè ìyẹn ló mímú sọ̀rùn kọ́ bí àkóbí onígangan gbà tí mo dé. oríṣiríṣi elébòlò kan. jọ̀kẹ́ tó jábúrò mi obìnrin kò sí ń lu ìsìn. ìdè lábúrò mi obìnrin lẹ́yìn ẹ̀ kábàṣà kó bẹ́ẹ̀ olórí. kò sí kò sí mi. sori mo yẹ sọ ẹ kó mọ̀ pé mo mọ ohun tí mo sọ. ṣé ìyípo ti rọ stout sínú ọtí fún yàrá bọ́ ti rọ nǹkan míì ọ̀rẹ́ tá à ń ṣe yóò tọ̀rọ̀ ọdún mélòó ọ̀rẹ́ tí ò ń ṣe ọ̀rọ̀ ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún tá a ti ń babọ̀ jọkẹ́ tí wọ́n pọ́nlé ọwọ́ tèmi ni ó dàgbà sí wo mọ̀lẹ́bí yín ó ti wéèsì. tó bá jẹ́ òótọ́ kò bá ara bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá yẹ pé rọ́nà ló ń pa ọ̀rọ̀ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun sọ fún mi sí pé jọkẹ́ wà lókè òun ṣàṣà aláṣẹwó onínàbìrè o. tinú tinú. mo rò pé ó ti rẹ́dì ni pé kí wọ́n sọ pé ká tètè mọ̀ lọ parí iṣẹ́ yẹn. ní ìbàdàn bíi lónìí by all means ká kọrin sẹ́kọ̀ọ́ ṣó ti yẹ o ṣáà mọ̀ pé títú ìwé kì sìn tàti kúrò lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ yẹ kí ká máa lọ ṣe ká lè.

Ah. ó dáa kò burú. ṣé kò sí mo rí ọkọ yín nìbàdàn pẹ̀lú obìnrin kan ọmọ náà dúdú ó lára báyìí ó ní ròmúròmú. òkè sẹ́kítírì mi. sẹ́. sẹ́kítírì mi sẹ́. Secretary. Secretary ni obìnrin yẹn tó lọ́mọ ọkọ ẹ tó wà mọ́. ah. Eh? tó ń gbọ̀n sọ́tún tó ń gbọ̀n sósì sẹ́kítírì èmi ò ní gbarú ẹ̀ o. dádì tó sìn. ẹ bàbá kàfíńlẹ̀ wọn sẹ́kẹ́tì lọ́mọ àwọn pẹ̀lú tinú. ṣé ẹ bó ṣe wà yìí ayé wọn ti bàjẹ́ tó wáyé lẹ́nu. ẹ ẹ ìyá tó sìn jọ má yẹ ká yé wọn bàjẹ́ dákun dákun mo fọlọ́run bẹ́ẹ̀ ah. jọjọjọ nítorí ọlọ́run má sọ pé mi ni mo sọ fún ẹ o jọ ọlọ́run ò ní bá tiẹ̀ jẹ́ ẹni problem ọlọ́run ni kò ah, sí wo jẹ́ n tètè sáré wá máa lọ. Ah, ah, ìyá ń tó jọ bá mi gbá ice water nù ilé. a ní ná ẹ tètè máa lọ kò sí ná. kò bú ó dáa máa ríra má bínú. ẹni aníṣẹ́ máa lọ ọ̀la ṣèkótó ọ̀sẹ̀ kan la máa lò <laughs> ilé yìí ti bẹ̀rẹ̀ sí ń gbóná báyìí. mọ́mí mọ́mí ẹ kú lé wa. mọ́mì kí ló dé. kò ní dáa fún ẹ tí mo fi ṣe fún mi mọ́mì mo bí ẹ bí mo fi ṣe ọ̀rọ̀ fún mi sọ́ọ́rì ló lẹ́mìí ọ̀ṣẹ́ mọ́mì ló lẹ́mìí ọ̀ṣẹ́ lẹ́tọ̀ ìgbà tí mo kọ́kọ́ mi láti kí ni mo sọ́ọ́rì mi ṣe wà yìí tí bàbá mi bẹ̀rẹ̀ pẹ̀lú yín sọ́ọ́rì ọ́fíìsì ẹ̀yìn lásán gan ilé ayé wọ́n mú jẹ lọ́wọ́ àwọn ẹlẹ́dẹ̀ tó fún ọ èèyàn mẹ́ta máa bọ́lọ̀ nílé. wọ́n tó sí i. bẹ́ẹ̀ wọ́n fún ọ ìtọ̀ sí i ẹ̀wọ́ kí ló dé. ìwọ àgbàyà àgbàyà oníṣègùn ṣe aṣẹ́wó aṣẹ́wó ẹ̀yà mọ́ mi blessing. Ah! ṣọlá wọ̀ yìí. mísù àdó mísù rù. kí ló dé. èmi náà ti dáhùn ẹ̀rọ mi ni mo ti dáhùn dáì tó sì náà ti bẹ̀rẹ̀ ẹ ṣe tó bá ti láwọn lọ sí ẹni ìbàdàn ọ̀la ṣekótó aṣọ orí burúkú náà ṣe kiri aṣọ bẹ̀rẹ̀ wọn <laughs> èmi náà ti bẹ̀rẹ̀ sí kò tèmi. ẹni sùúrù oh. <laughs> ìgbọ́n mi tó sìn. Hmm. ṣé dádì tó sìn ló sọ fún yín páwọn fẹ́ sẹ́kítì àwọn. òun á sọ bẹ́ẹ̀ fún mi kò tó bẹ́ẹ̀ ṣebí mọ́mí kẹ́ni tọ́lọ̀ máa bá fi re fún ni tọ́lọ̀ máa tún gbèsè ayé ẹ̀ ṣe. mọ́mí kẹ́mi. àwọn náà ni ṣé yẹ yín ó ní bóun ṣe rí wọn yẹn tó ń lọ mọ́ra wọn ti pọ̀ lẹ́nu ọ̀nà òtẹ́ẹ̀lì àwọn méjèèjì yẹn olórí púpọ̀ ọmọ ìlú tó máa nílò tó máa fún lọ́jọ́ àbí ilé tèmi ò gbá wèrè o. ìyá kẹ́mi wo lẹ ló sọ̀rọ̀ fún ta ló máa ṣe ìbí àkẹ́mi tó tajà tó ń gbélé kejì ni. tá a rajà lọ́wọ́. ẹ ẹ àwọn ayé ìyá kẹ́mi ẹ̀ ló wá sọ fún ẹ orí orí èmi àti sẹ́kítírì mi. lẹ́dí tó sìn ẹ̀yin náà fẹ́ máa ṣiṣẹ́ obìnrin ẹ̀ ní sùúrù ẹ̀ jókòó. jókòó ẹ ò bí ṣe ìwọ ilé ìwọ ìwọ tó o fún ọmọ ọmọ mi lẹ́yìn máa ń lu ẹ pa máa ń lu ẹ pa èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ilé mi mi ò gbọ́ mi àkókò ni. mọ́mí tó sìn eh, mo màmá ṣàlàyé fún yín wípé sùúrù máa dà ìyá kẹ́mi ló wá sọ̀rọ̀ fún ẹ ló ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ ìyá kẹ́mi ló wá sọ̀rọ̀ fún yín lẹ fẹ́ dalé ara yín rú yìí o ṣé bí ìyá kan náà ló wá bẹ́mi náà jọ kan ẹ tẹ̀lé mi ká lọ síbi kan máa bọ̀. ibo là ń lọ màá ṣàmọ̀ bí tẹ fẹ́ mú mi lọ. ó dáa kó burú. màmá blessing wọ́n ní kójú má rí ibi. Mm, wọ́n ní gbogbo ara lóògùn ẹ̀. inú mi dùn ọkọ ẹ ni mo rí ní hòtẹ́ẹ̀lì. in fact mo ti rò pé bóyá ìwọ ni o ni mo yọ kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ ẹ ǹlẹ́ o màmá ọmọge ni mo rí o nígbà tí mo wò wò wò tí mo tẹjú mọ́ ló di pé kì í ṣe wò ni mo ṣe ní kó yá tẹ̀lé mi sìn kó má di pé mo sọ fún ẹ wàá ní ẹ̀hẹ́n obìnrin yìí ó ti tún dé olófòófó kó wá fojú ara ẹ rí tẹ̀lé mi. wọ́n mi kẹ́ mi kí ìṣọkọ mi lè rí. kí ìṣọkọ mi lè rí sẹ́ẹ̀. ọlọ́run ọba ń gbọ́ ọkọ ẹni mo rí sẹ́ẹ̀. bó tiẹ̀ dẹ̀ wá jóun náà lẹ́tì ẹ̀ bójú òun lè rí pẹ̀lú obìnrin ló tẹ problem ti ẹ̀ nìyẹn. ẹ jẹ́ kó máa ṣe tó bá òun ṣe bí níta lọ́rùn ni kò ṣáà lè gbóbìnrin wákà mi mọ́lé ẹ wo ẹ jẹ́ kó máa ṣe tó bá òun ṣé ti lọ́jà. a ní mo ní mo lọ́jà. àmọ́ ṣì ń jáde sí tó ti bá ń darí bọ̀ máa yà ń ṣọ́ọ̀fù mi ẹ ṣe kó o burú. jẹ́mi ti ṣe báyìí. ẹ ti ṣe inú bí o. tinú ju ọkọ ju fọkọ ju fọkọ ju má bínú má bínú má bínú dáàdì tó sìn dáàdì tó sìn tèmi ọjọ́ ẹ̀ lè rà tèmi ọjọ́ ẹ̀ náà mo ti gbọ́. ìwọ ṣìkọ ti bí yẹn náà ṣìkọ yẹn náà má gbàgbé owó ti bí o. dáàdì mọ́mí. yọ̀ọ́kẹ́ ọkọ mi. kùtù mẹ́ta ah, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. bàbá àtàwọn. pẹ̀lẹ́. ajoko ojú tó rí ẹgbó láti jọ yìí. ṣẹ́gun ṣẹ́gun o ò rábùrú ẹ̀. ṣẹ́gun wọ́kọ́ ni bàbá ẹ̀ ń bá wí ni o ò rábùrú ẹ̀ ni kí ló ń ṣẹlẹ̀ ń jà ni àjọkẹ́ o ò rẹ́gbọ́n ẹ̀. mọ́mì inú ń bí mi. báwo ni jọkẹ́ ṣe máa láì jọ ọjọ́ ẹ̀ kò kọ lẹ́tà bẹ́ẹ̀ ni kò rányàn ó dẹ̀ dé ń sìn ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní dìmọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní wàmọ̀ orí náà bẹ̀rẹ̀ sí ní wú. ọmọ ẹni ò lè burú títí ká fi fẹ́ kùn pajẹ́. ẹ má bínú. ẹ̀yin náà mọ̀ pé mi ń ṣọmọ bẹ́ẹ̀ mi ì tí ì settle down ni. ẹ ó dáa jẹ́ ká padà sí èyí táwa mú. ẹ ọkùn Fẹ́mi ṣé ẹ gbàgbé promise tẹ́ ṣe fún wa. promise wo ni ẹ mà. ṣé bí ẹ̀yin lẹ sọ pé ẹ máa ra mọ́tò funfun mi. ẹ̀rù lẹ bà mí. ẹ wò máa lágbára àtọlọ́run. láìpẹ́ láì jìnnà ẹ̀ máa torí mọ́tò náà ó níbi tí ó níbi tẹ́mi àti ẹ̀ ti bá ọ̀rọ̀ náà dé ǹjẹ́ ẹ lè gbàgbọ́ wípé iṣẹ́ aṣẹ́wó ni Jọkẹ́ ń ṣe ń sìn. iṣẹ́ aṣẹ́wó aṣẹ́wó báwo. aṣẹ́wó ni Jọkẹ́ ń ṣe ń sìn. ó ń kọ́ ọkùnrin káàkiri àbí. tó bá yẹ pé ó ń kọ́ ọkùnrin kiri ni nǹkan kékeré nìyẹn Jọkẹ́ ti gba yàrá sí hòtẹ́ẹ̀lì. ìṣe lọmọlọmọ ń pa owó jẹ́jẹ́jẹ́jẹ́ full time ló ń ṣe ń sìn. nọ́ọ̀bì. bẹ́ẹ̀ ni elébòlù làbúrò yín ṣe ń sìn ọ̀rẹ́ mi kọ́ ẹ ṣáà mọ̀ Gbénga. èmi Gbénga àti Rótìmí la wà lótẹ́ẹ̀lì ọjọ́ yẹn Gbénga bá fi wálẹ̀ ó gòkè lọ gbà tó má padà dé ló sọ fún mi pé àbúrò mi ni òun wọlé tì pé pàápàá ó bẹ òun pé kò má sọ fún mi ni bòun náà yìí sọ fún mi sàlù fífa sọmọ lọ́jọ́ yẹn wípé ó wà lókè òun ṣàṣẹ́wó. ṣó ti ẹ̀rí ẹ̀yin ọmọ yìí gan-an pàápàá ó dàbí pé ìranù jọba nínú ẹ̀jẹ̀ yín. dúró náà ṣẹ́gun ṣé ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ náà ilé aṣẹ́wó lẹ́yìn náà náà ni. a ah, ó ti o àǹtí ó ti wọ́n lọ ṣe send off fẹ́mi ni. send off fún ẹ nílé aṣẹ́wó. ẹ ẹ àìrọ bẹ́ẹ̀ kọ́ báyẹn làwa wà. gbẹ̀ngà gan ti ń ṣẹ̀mí báyìí lọ́wọ́lọ́wọ́ jọ̀ọ́ bá rẹ̀ dásán jàre ìwọ ọkùnrin ṣé kò sí pé kọ́ mi wà bẹ̀ fèmi àti ẹ̀ tó jẹ́ pé ohun èmi àti ẹ̀ ṣáà ní lójoojúmọ́ táago kò bá ìlú aago méjìlá bá ìlú wọ́n wọlé tiẹ̀ aago ńlá ńlá ṣáà ló máa wọlé òun tí ẹ fi tàwọn bàbá bílẹ̀ ṣe ṣàríkọ́gbọ́n ni kọ́kùnrin tiẹ̀ wá wò pé òun lọ ṣe fàájì tó bọ́ síbi àpalọ̀ ilé kejì bẹ́ẹ̀ ló ti máa mu tiẹ̀ tó bá dẹ̀ ń bọ̀ báyìí ó máa pẹpẹ súpù wá fún ìyàwó ẹ̀ ní ẹ̀ tiẹ̀ lè gbúròó wọn tí wọ́n bá ti lọ láàárọ̀ tó bá ti kó ṣì lọ báyìí táàgó kan bá lù táàgó méjì ló bá lù táàgó méjì ò bá lù aago ńlá lẹ́yìn máa ń wọlé tí ń látàgó méjì. ẹ máa gbà mí dáàdì tó sìn bàbá tó sìn ṣẹ́ni ṣẹ́ni ò kí ni ah, ṣọ́gbẹ́ni ṣọ́gbẹ́ òṣèpé kan mi wà bẹ́ẹ̀ wo ìní kankan tí màá bẹ sọ mo rìsáfọ̀wẹ́ sínú kúlà tílẹ̀ ọ̀la bá mọ́ wo máa bẹ́ẹ̀ rìsáàfù ẹ̀ sínú kúlà nǹkan tó bá fi jí ẹ nìyẹn wo àgbà òṣì àgbà àgbà àṣàyàn àgbà ìyà. iṣẹ́ aṣẹ́wó ìjọkẹ́ ń ṣe ń bàdàn. jọkẹ́ jọkẹ́ iṣẹ́ aṣẹ́wó kí ló bá débẹ̀. kò yé mi náà. àmì kí ló sùn débẹ̀. Ọlọ́run máa jọ ó ẹ ó blessing kí ló wàá rò pé a lè ṣe sí báyìí. ní tèmi tí ẹ̀ ń rò ní pé bóyá kí n lọ mú Jọkẹ́ kúrò n'Íbàdàn. ẹ eh, pé ká mú hmm. eh, that is nice. Hmm, ó dà be. at least tá a bá mú débì i make her comfortable adẹ́tún wáṣẹ́ fún. nísàn yorùbá ti sọ wọn ní ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣùn lò. lè ṣùn wáṣẹ́ fún. tẹ́ jẹ́jẹ́ arẹwà rọra ṣe. èmi gẹ́gẹ́ bí ẹni kan. tẹ́ jẹ́jẹ́ o àpọ́nbẹ́pọ̀ rẹ̀ rọra ṣe. èmi ò ní sọ́pọ́ọ̀tì kó tó bá sọ pé òun fẹ́ fi owó kún owó nulẹ̀ yìí mi ò lè ẹ́ bá sun mo lè fẹ́ kẹ́yìn náà kẹ́ sọ́pọ́ọ̀tì mi so that wọ́n máa lọ kóra wa ń sìn àásọ̀kú tó wà mind wa èmi dé mi nìkan mi ò ní sanwó yẹn okay agreed tábà dọ́dọ̀ màmá tí màmá bá sọ pé òun ṣáà máa fowó kun nǹkan kí la fẹ́ ṣe sí. bí ìlú mo bẹ ṣe rí ṣá àádẹ́kù omi bàyà wá gbọ́n mi tẹ́ máa lọ gbé tábà kúrò ń bí sí. anywhere tábà dé jíjẹ sí ni wáṣà. Mm. Rose ìwọ ló ń sọ̀rọ̀ báyìí àìwò bẹ́ẹ̀ ṣe rí nàá fine girls ni mí náà so kò sẹ́ni tó bá dé bá débi kan sìn àṣẹ àmì kò sẹ́ni tó bá dọ́kùn rí tí wọ́n lòun ò rọ ọmọ mi ẹ jẹ́ ká gbàgbé ká kúrò ń bí èmi ló bẹ́ẹ̀ ni kò mi lè sanwó yẹn ó ti pọ̀ ju mi lè san ẹ jẹ́ ká lọ. èmi ni mo dá àtọ́ yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹrẹ èmi mo dá àtọ́ yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹrẹ olóńkòó ló ń yọ nígbàlẹ̀ ìkọ̀kẹ́ lọ ní eré ètò ṣò mí lọ́wọ́ àṣẹwó láàrín ṣé kò sí ah, ah, ṣé kò sí nǹkan màdá ṣọlá yẹ màdá ṣé kò É, ẹ mà ṣe bó ele ń bèrè nìyẹn o ṣé ẹ lọ́kọ tó ń wò lórí ìdúró yìí mm-hmm. ọmọ oníbi ní ọ̀ni o <laughs> tó bá ń ṣe iṣẹ́ aṣẹ́wó láwọn ilé o. madam madam bóyá dẹ̀ fẹ́ fi ran family lọ́wọ́ ni iṣẹ́ yẹn iṣẹ́ gidi tẹ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ nu wọn dẹ̀ ni wọ́n fi ń ṣe nǹkan gidi tán ń dèèyàn ńlá ní tiẹ̀ abẹ́ mu. ẹ pẹ̀lẹ́ mà. <laughs> ẹ ṣeun. ṣé ibi náà lẹ́yìn náà ti ń ṣiṣẹ́ àbí. rárá èmi mo nílé iṣẹ́ yìí. o ẹ̀yin lẹni bí ẹ ǹlẹ́ mà ọmọ ìyá yín mélòó ló wà níbí. Ah, ó sọ ọmọ ìyá mi kankan ni. láàárín àwọn tó ń ṣiṣẹ́ ń bí. àlẹ́ ah, ah, mi ni mo nílé iṣẹ́ yìí. kò sẹ́bí yín kankan. kò sẹ́bí àwọn ọmọ mi iná lẹ́bí mi ṣé wọ́n ra yí ẹ mo ní ṣọlá yí ẹ nìṣó ní duplex tó lọ kọ lẹ́yìn ló máa kó òun wò wá wá lẹ́yìn ló máa kó nìṣó ní mo mọ̀ pé ó kì í ṣọmọ àlè torí pé kí ni ó jọ mí olójú méjì èmi náà ní méjì onímú èmi náà nímú ìyẹn fi yé mi wípé o kì í ṣọmọ àlè èmi ni bàbá ẹ ṣùgbọ́n ìwà tó wá hù yìí ó mú mi láti fẹ́ sọ fún ẹ pé ọmọ àlè ni ẹ ọmọ àlè tó tinú ọmọ àlè jáde nìwọ yìí ọmọ onílé olónà tó gbégbá ọkọ̀ owó náà bí ń bọ́ ló ti rí mo dẹ̀ sọ kíní kan fún ẹ. tí kì bá ṣe pé tí kì bá ṣe pé mo ti bọ́ lọ́hùn sọ̀rọ̀ wípé mi ò ní sunkún mọ́ ẹkún bọ̀ mí lórí ẹ. wá ń tara ẹ ò ń tara ẹ jẹun ń bọ́ ti rí ọwọ́ mi. mami mami mami. tìǹbà tìǹbà. kí ni kí ni burúkú la dá la dá yìí. baba fún lọ́la. kí ni kí ni baba fún lọ́la ìwọ náà kọ́ yìí gbẹ́nu ah, ẹ sáwọn tí n bá sọ fún ẹ pé òwú tí yàgbọ́n lọ́mọ ràn kò bá yẹ wí kì í ṣe pé mo fẹ́ wọ níṣu lọ́kà ni ṣé bẹ́ẹ̀ títí mo ti gbà díẹ̀ kì í ṣe lè bàbá ẹ̀ ni mo ti fẹ́. wàá ṣoríire ṣùgbọ́n apẹ́ díẹ̀ ní ìrà burúkú. Fúnlọ́lá ìgbà wo ló lọ tiẹ̀. èmi máa lọ láàárọ̀ ọ̀la. o hmm, tó lọ ọ̀rọ̀ wà tí màá bẹ́ẹ̀ sọ oyan lásán lásán ọmọ burúkú ìkeje ní àkàrà. ṣọ́ra yìí mo ní ṣé ó tán olójú fẹ̀tò fẹ̀tò olójú fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ aláìní tìjú ìwọ ni mò ń bá sọ̀rọ̀ tẹ́tí ẹ̀ síbi tí má bẹ́ẹ̀ sọ̀rọ̀ kókó máa la tí ẹ kó gbọ́ mi ìwọ orí fún lọ́lá ẹ̀gbọ́n ẹ̀ ní orí bó ṣe ń kórìíre ràn wá. ẹ dá mi lóhùn. mọ́mì mọ́mì ṣẹ́rí gbogbo ìtẹ̀tẹ̀ ẹ̀sìn sọ yẹn kékeré ni. ṣẹ́rí kínní burúkú yìí ilé ọ̀la mọ́ báyìí àjọ èkó ni kò dúró nílùú ìbàdàn yìí àtòrí àtẹsẹ̀ ìwọ ló ní. kò dúró ìbàdàn yìí mọ́ mi àjọ ni olówó orí mi àlẹ́ ẹ̀rọ mi lọ ìwọ abẹ́lẹ̀ ìṣe apartment wo lẹ need and uh, location wo like ẹ location yẹn mo fẹ́ kó jẹ́ area wa yẹn náà ni nítorí ẹni náà ó jẹ́ ntẹ́ afẹ́mójútó and um, fún bírú ilé um, I would like um, a two bedroom stroke bí mini flat you know, stroke bí self-contained ó ti ṣe yẹ. Ah, uh, tó bá jẹ́ yẹn ni ṣé mo kàn ti transfer mi lọ sí Kaduna. Ah, mo mọ̀ náà but kí ni yẹn ní í ṣe pẹ̀lú pé o fẹ́ bá mi wálé. Ah, mo máa vacate flat mi yẹn ni as a bachelor kí o sí nǹkan kan tí mo fẹ́ máa ṣe again kẹ ká. kàn kàn kàn o dẹ̀ rí yẹn sọ o wáyé tí mi ò tiẹ̀ ronú débẹ̀ anyway uh, that's night so uh, kí ló máa involve. nǹkan kan ní ṣá o mo ń jẹ bíi three months kan and uh, landlord mi ó like owó stuff tẹ́ bá lè wá bíi six months kan fún kájú sí àgbélẹ̀. èmi àwa ṣe jù yẹn lọ màá sort out three months yẹn taba tún fi wọn yẹ alẹ nǹkan. Mm, something like that. that's nice uh -huh. i'm very grateful honest. and uh, another thing mi ò bóyá máa ní interest ṣe bí mo ṣe ń lọ sí Kaduna yẹn mi kò lè máa kó gbogbo java jantis tí mo kó sínú ilé yẹn dání ṣe mọ̀ kí n máa tún ru gbogbo ẹ̀ lọ sí Kaduna. it's true it's true irú àwọn ẹrù wo wa ló fẹ́ dispose by. furnitures and some other things. furniture ẹ àwọn tí ẹ tó fáìn yẹn. ẹ tiẹ̀ mọ̀. tẹ̀lé dání set yẹn. everything. ẹ so èló ni kí n san fún àwọn yẹn. Oh, ṣe mọ̀ pé ìgbà tí mo ṣe àwọn kinní yẹn owó ńlá gan ni mo fi ṣe o. níyì ìsọyè ti máa fún ẹ. ẹ lè jù mí bíi hundred ṣá. ànẹyẹ ọ̀ǹdí lọ́lọ́run. hundred ò pọ̀ owó ìwà. Ah. wo màá fún ẹ ní ètì. ó ṣe hà níyì ó lè ṣe hà ah, àbúrò kémi mọ̀ pé oúnjẹ lára mi ìwà tàn wọ́n dá boys ẹ ká organize tournament yóò sí nbẹ ká náà ń lọ Àbújá lọ gbá volleyball tá a kúrò lẹ́kọ̀ọ́. ọ̀gá ìyẹn lẹ̀. mo ò ní filẹ̀ má dì mú. ok ṣá ó dáa jẹ́ ká ṣe bẹ́ẹ̀ but another thing ẹ sáré bá mi approve Gbẹ̀dúmi ẹ kó sáré dọ̀bẹ̀. ṣòro ń sìn yọ mi ì mẹ́nu kúrò ń bẹ̀ o ara àlábẹ̀ náà nìyẹn o. kékeré nìyẹn náà wọn náà mẹ́tò ní ìwọ gbà síbẹ̀ gbà síbẹ̀ <laughs> máa rí ẹni pàrọ̀ jẹ́. arákùnrin bàbá ṣé ọ̀pọ̀ ń tẹ̀ mí lójú ọ̀rẹ́ ọ̀fẹ́ yé mi mọ́ o láti bí oṣù méjì ni o ti gba owó bọ́ọ̀hòlì ní ilé yìí. bẹ́ẹ̀ sà. ẹ ṣé ó dáa bí o ṣe parí ẹ̀ táwọn tenants náà fi bẹ̀rẹ̀ sí ní kó wọnú ilé ó ní ọ̀sẹ̀ mẹ́ta péré ló máa gbà ẹ́ o ti lo oṣù méjì lẹ́nu bọ́ọ̀hò yìí láì parí ẹ̀ tó bá mú omi ẹ̀rọ lọ báwo ló ṣe expect wípé kán máa gbé inú ilé. ẹ ẹ skisa ẹjọ nítorí Ọlọ́run ṣe tí mo lérò kọ́ ni mo bá lórí ilẹ̀ yẹn ó di ẹ́ńjìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí máa gbé dé orí ilẹ̀ yẹn bá a ṣe ń gbé débẹ̀ ó ń bàjẹ́ ni. àwa lọ wá ìdí ẹ̀ títí a rí i pé àlùjọ̀nù ló wà nínú ilẹ̀ yẹn tó ń bà àwọn ẹ́ńjìn yẹn jẹ́ mo sì ti pé àwọn àgbààgbà wọ́n ti bá mi ṣètùtù lórí ẹ̀ ṣùgbọ́n wá ku owó díẹ̀ láti fi ṣe nǹkan tó kù bíi twenty five thousand péré tí mo bá ti rí ó máa parí next week sir. àdúrà la fi ṣe ìpìlẹ̀ inú lè ìṣẹ́jú ìṣẹ́jú ní òjò àdúrà ń rọ̀ lọ́tún lọ́sì sí orí ilé yìí ṣó ti yẹ àkọ́kọ́ olóní ten thousand naira sí mo fún ẹ sí àbí mi fún ẹ sí mo fún ẹ sí. àwọn onígbé ilẹ̀ ibi báyìí le nísìnyí àlùjọ̀nù ló tún yọ ẹlẹ́nu ló ń dà ẹ́ láàmú mi ò fẹ́ gbọ́ sórí mọ́ mo fún ẹ lọ́sẹ̀ méjì kó parí nǹkan tó fẹ́ ṣe. ó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. máa ṣe ṣùgbọ́n owó àlùjọ̀nù yẹn ṣe pàtàkì sá. kémi sanwó àlùjọ̀nù. ọ̀pọ̀ ah. àwọn ẹ̀tọ́ bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ yà àtọ̀wọ́ ara yóò balẹ̀ ẹ̀sà so ẹ̀lẹ́sà abásìlẹ̀ sà rẹ̀ kí ni nǹkan tó tún gbé mọ́tò yìí wá sí ní ìbáyìí. ó fi gbéyàn wá ni. ó fi gbéyàn wá. ṣé bó sọ fún mi pé mọ́tò yìí ò ṣe gbé jáde mọ́ àfi tẹ́ bá lọ sáfìsì ẹ̀ kí n tó fún ẹ lówó pé kí o lọ bá mẹkáníìkì láti sáfìsì ẹ̀. ẹ sọ bẹ́ẹ̀ sà ṣé ẹ mọ̀ pé ìméjì lẹ́ ń pàṣẹ nu ilé a sì mọ̀ ìta tẹ̀tí sí mbẹ̀ èyí tó bá bá wa sọ̀rọ̀ gbẹ̀yìn òun lọ́dàbẹ̀ pọ̀rọ̀ rẹ̀ ń fẹsẹ̀ múlẹ̀ dáadáa àwọn madam sì lọ́lọ́run gbogbo fún lónìí pé kọ́rọ̀ wọn múlẹ̀ ju tọ̀dọ̀ yín lọ. èmi ló ń bá wí yẹn o. torí bẹ́ẹ̀ ṣe sọ tí ń tán tẹ́ ẹ jáde làwọn madam náà tún gbé tiẹ̀ yọ ẹ̀sìn mọ̀ gbọ́dá làwọn náà. ìyàwó mi ló ń fọ̀rọ̀ ránṣẹ́ sí nílé yẹn wàbí. wọ́n ní kí n gbé àwọn fọ́gátì management wọ́n ní kí n gbé wọn wá. tí màdàm bá ní kó gbé yàn wá bá mi ń bì báyìí tẹ́mi jẹ́ ìní kó lọ sábìsì mọ́tò yìí ọpọlọ sọ fún ẹ pé kó gbé mọ́tò mi. ìwọ náà máa gbìyànjú kọ́ ọ́nà nọ́mbà sí ìṣẹ́ mọ́tò lákàyè díẹ̀ díẹ̀ náà àbọ̀ ní rárá ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ojú ò ní lákàyè rárá ni. wọ́n máa ń èmi kọ́ ló ń bá wí ṣọlá wà ara àwọn àwọn sì ní báyẹn sí ẹ anyway nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀ sí. madam sa ni kí n ṣe àlàyé fún yín wọ́n ní kò sí promotion mọ́ nínú ilé pé ká ra promotion bọ̀. òun fúnra ẹ ti kọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òun ní the professions tí ó ti yẹ òun ṣe promotion àbí kàtìkàtì tí wọ́n ń sọ káàkiri yẹn mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀ ò yé mi this same driver babasuwe ni mo kó thirty thousand fún two weeks ago wípé kò lọ ra provision sílẹ̀. what thirty thousand naira. ẹ̀rọ mojú ọ̀rọ̀ lárí thirty thousand náà lọ ń pè lọ ń pè bí ẹ̀mẹ́wàá ẹ̀ ẹni bá sì rí ọyọ́ lórí jájẹ́ àsan bọ́dì fẹ́kì ẹ́ńjìnì ṣé ni mi lérò yìí pé o ra provisions tí mo fún ẹ lówó ẹ pé because ká ló rà pé two weeks ago ni kò yẹ kó tì tán by now. ẹ ọ ẹjọ́ mi kan mélòó ṣé mò ń wọnú ilé ni ẹ yàrá ẹ̀ka ẹ̀kọ́ fẹ́ẹ́ nìlọ rí ra promotion bí n bá sì ra promotion tán èyí tẹ̀ sí bí ìgbà èèyàn sin ológbò àbá bí ìgbà èèyàn sin ajá èyí ìyàwó yìí tẹ̀ gbélé ṣé bó ṣe wá láti ilé wọn nu níbi pẹlẹbẹ báyìí bí àwọn òlù ni ẹ̀wọ́n àwọn ti rí gbẹ̀mùgbẹ̀mù ẹtí ò dágolo kí lórúkọ rẹ̀ màmá pa àwọn kan lọ́rọ̀ bọ̀ màmá pa àwọn kan sólò mẹbí sólò lẹ́gbẹ́ wa ń bá wọn sì dọ̀rọ̀ bọ̀ ọ̀pẹ́ ìfọlọ́hún mẹbí ọ̀rọ̀ olówó náà tálíkà kú sí ńgbà sì ti rí ọrùn etí ẹ̀yọ̀ tẹ́ẹ̀ fi thirty thousand owó tó yẹ mú lọ lé ọdún tẹ́ẹ̀ fi ra promotion fẹ́ẹ́ nìkan nù lé ẹ̀wọ́n ní kì í sàjá ẹ̀kẹ́ lọ já bọ́ọ̀lẹ̀ o bí ìgbà wọn gbá bọ́ọ̀lù fẹ́ lẹ́lẹ̀. lókè bàbá sùwé o lọ́rọ̀ rẹ̀. iṣẹ́ ẹ̀ tán nínú ilé yìí. ṣá owó tó wà lẹ̀ fún mi. ṣá owó tó wà lẹ̀ fún mi. kí ló ń wọ́n mọ̀ sí. and by the way manager kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú the other two flats tó wà lókè tẹ́ẹ̀tì rẹ̀ nígbà. ẹ ṣe rí mistake kékeré kan tá a ṣe sá ọ̀tọ̀ ni iye tí ẹ pè fún mi tẹ́lẹ̀ mo jẹ̀ ti sọ fáwọn èèyàn wọ́n ti kọ check fún mi ṣe understand nígbà tí wọ́n máa padà wá ẹ ti fi fifty thousand naira sí orí owó ilé wọ́n jẹ̀ láwọn ò lè afford ẹ̀ pé àfowókún wọlé ọ̀ àfowókún wọlé ṣe bí gbogbo àwọn tó wà ń bí náà àmì. kò sí torí owó ọba ara rẹ̀ jẹ́ ọgbọ́n tá títọ́ sàrí ara rẹ̀ já àṣírí síbẹ̀ tí ò rówó rí sojú bíbà tó ló gbòkè gógùn ọba mi bẹ o. ṣé ẹ gbọ́ bàbá yìí ó yá wèrè ni wojú mi dáadáa ṣé nítorí pé mo wọ ysl àbí mo wọ sẹ̀rútì màá gbá ojú ẹ̀ wò wọ́n á rò pé ó ṣe operation sí ẹ lójú ni ó yá wèrè ni. fi sílẹ̀ ọ̀rẹ́ ò jọ mí lójú mọ nǹkan tí máa ṣe fún láyé ẹ̀ kò ní gbàgbé mo sọ fún ẹ iṣẹ́ ẹ̀ dópin pẹ̀lú mi láti èní yìí lọ sórí bó ṣe ń wò yẹn ẹni tó mú wá bá mi ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ni ó dẹ̀ ti ṣàlàyé fún mi tẹ́lẹ̀ mi ni mi ò gbọ́ wọn lọ́dọ̀ ọbádàrẹ náà ti wò ó kù. no wonder wọn tó mú wá bá mi. i raise my case. ọbádàrẹ ò lè wo wèrè tíá wèrè tó ti lọ àròbọ̀ tó sì ti lọ yàbá apá òsì apá aládùá ọ̀ka mọ́ wèrè tó ti wọ̀ gbóró ní. àbọ̀ abánà rẹ̀ and um, jẹ́ ká jọ máa lọ sí ọ́fíìsì mọ́ mi sìn. owó mi dà owó mi dà owó mi dà kọ́kọ́rọ́ mọ́tò mi dà. ẹ jọ sà ẹ jọ mo bọ̀wọ̀ fún yín tó ṣe gbogbo mi. o ò lè bra láàánú bó ṣe ń ṣe yìí. máa rí o owó lè pè. kọ́kọ́rọ́ mọ́tò mi kọ́ kọ́kọ́rọ́ mọ́tò mi dà. iṣẹ́ ẹ ti dópin pẹ̀lú mi lénìí o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. kí lẹ fẹ́ kíyàwó àtọmọ jẹ èmi lè ṣèyàn bẹ́ẹ̀ sà sẹ́wọ̀n pé gbogbo bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan o ọmọ ilé nìyàn lèmi náà irú ètò dúró bíi igi lẹ́yìn yìí o bó lẹ fẹ́ kọ́rọ̀ mi ọjọ́ iwájú rẹ̀ ẹ mọ̀ pé njọ́ mi gan kò ní rẹ́sikẹ́ẹ̀tì mi wọ́n kàn máa rí olúwa rẹ̀ fín ni olọ́jẹ́ ń fún yín lésì bá wọn. bọ̀ ṣé o rán pé òun tẹ̀ mí lójúmọ́lẹ̀. ẹ gbójú yín kúrò lẹ́sẹ̀ ìjọ. kí n gbé ojú mi kúrò. Ah, bẹ́ẹ̀ ni wọ́n tẹ ojú yín ẹ ló sì gbójú kú. ó ń fi ojú olóore ẹ̀gúngi. kí làwọn àlọ́ dúró bíi ti gi wà ká dá dúró sọ́tọ̀. tó o bá sinmi kọ́tọ̀kọ́tọ̀ èyí mi lérò kó lè ṣoríire ọlọ́run oríire jìnnà sí ẹ. mi ò tọrọ owó lọ́dọ̀ ọlọ́run báwọn àbúrò mi bá ti ní èmi mo sọ́ra mi nu mo mi nu kémi náà ò lè gbọ́n kórì mi ò lè pé ni. ẹ dákun sa ẹ jọ sa mi ò ní sírú ò ní sọ mi má ẹ jọ sa ẹ jọ. mo fún ẹ ní second chance lẹ́yìn tí irú ẹ̀ tí ó bá tún wáyé fún ẹ ní ẹ̀ẹ̀kan sí màá deal pẹ̀lú ẹ ruthless. ẹ dákun sa ẹ yẹ sa. lọ get provisions madam nílé o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. ẹ ti ń ba worowóró ń kọ sa. ṣé gbogbo ẹ. nínú ẹ sa. ẹ sa orí sisi elébòlò kan. sisi elébòlò. orí sisi elébòlò kan. sisi elébòlò. ẹ sáré wá wo elébòlò. tẹ́bá tẹ́bá tẹ̀ mí mọ́lẹ̀. sọ̀rí pọ̀npọ̀ ìlú mi sọ́gun. sọ̀rí pọ̀npọ̀ ìlú mi sọ́gun. ṣé kó délé kẹta yìí ẹ̀yin àgbàtà burú tẹ̀ lórùn sáyì. oníranù òṣì olójú dúdú ẹ fẹ́ gbé mi ṣubú ó yẹ fún mi lọ́wọ́ mi gbogbo èrè ni máa ṣe fún yín ó yẹ fún mi lọ́wọ́ mi ọ̀dájú gan o dábàá ní kíní mú. tí n bá rò wáyé mi ló bá yín sùn ẹ̀yin tí mi yín bú bẹ́ẹ̀ rò ẹ jẹ́ ojú. kì í ṣẹjọ́ rẹ kì í ṣẹjọ́ rẹ rárá ká ní mo wo akọ̀sẹ̀jáyé rẹ nígbà tí n ó gbé ọ ni ó ti mọ̀ pé mèrè ọmọ ni ọ. ẹ ṣáàdé mi lóhùn torí mi sì ń lé fóṣì gbogbo wèrè ni wá ṣe fún yín bẹ́ẹ̀ wà ẹ tẹ́ẹ̀ bá fún mi lówó mi. ẹ mèrè mọ owó bó ṣe ń wò lóí lóí irú yín ẹ ń jáde láàárọ̀ ọ̀sán lẹ mọ́ ń jáde ẹ wàá dàbí áńgẹ́lì etí omi ẹ mọ̀ bọ̀. ó do ẹsẹ̀ àgbàdo mọ́dìgbà yẹn káàdì yẹn máa lé yìí ẹ̀yin oníranù òṣì tó gbówèrè ni máa ṣe fún yín tẹ ìwà ẹ. ladies ladies. ẹ máa ṣe gan sa. èmi ló dé. bàbá ẹ gbà mí lọ́wọ́ bàbá olórí burúkú ìkẹ́. tírù rẹ wá dúró sórí ìta mẹ́ta ọ̀nà ara. ó gbé mi ní ọ̀kadà ni mo gbọ́n dẹ̀ fẹ́ gbé mi ṣubú. ẹdúrẹ́ ta lọ́kadà wọn ti dákun wọ́n dẹ̀ ti gbowó lọ. wèrè wo lọ́gàn kadà náà. olórí burúkú náà rè. a sì èrè wo ló sọ̀rọ̀ gbẹ̀yìn ní ìsìn. èmi mọ̀ sọ̀rọ̀ sọ fẹ́ pa ọmọ ìfún wa ni. ọ̀bẹ tọ́ rí lọ́wọ́ mi àbádà bíbò lẹ́sẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yorùbá. ọ̀rọ̀ tí ò kọ́ lọ́wọ́ tí ò kọ́ lẹ́sẹ̀ ẹ yọnu sọ ti ẹ mọ sọ sí wọ́n bá ti fọkàn rán yín ṣẹ́ jáde ẹ wàá lo ọkọ kíríkìtì yẹn ẹ mọ̀ wá fi ṣe tí ò yẹ kẹ́ ṣe kiri ń títì kí kọ́. fọkàn rù mí ń ẹ ṣe dírẹ́bà ni. àbí mò ń fi ọkọ̀ rán ara mi níṣẹ́. mo bí ọ léèrè nígbà tó ríru ọmọbìnrin dáadáa báyìí tó ń bá ìwọ ń bá sọ̀rọ̀ lórí burúkú ọlọ́kadà emi ah, ah. ló ṣe mọ́tàdúnlú mọ́kò sí mi la. sẹ́ẹ̀ sẹ́ẹ̀ rí bó ṣe náà rẹ o. mi. ni mọ́fò kí mo ṣe fún ọkọ tó ma lù mí. kó kó mo wọlé ni. ọmọ èèyàn yàn lásán lọ pè mí. ẹ dákun mo o mo ẹ gan-an ni o. wo ni wọ́n tara rẹ̀ jáde ọ̀ lójú lágbárí àbó òríran rí èèyàn ká tiẹ̀ wá mi so gbóòórùn ara mi ni èmi bàbá olówó tí ń fowó ṣàánú rè o tẹ bàbá láàánú mọ́lẹ̀ lánìí òòsà kan tí gbogbo nàìjíríà ń bọ. ògo ìbàdàn. ògo gbogbo nàìjíríà lèmi àtògo gbogbo federation ògo tọwọ ọ̀ṣun ògo tọwọ ondo ògo tọwọ ògùn ògo tọwọ lagos tèlì lọ́dọ̀ ọba adéyínká wa tí tinubu ahmed jẹ́ aṣíwájú gbogbo wọn èmi náà rèé mi ò jù bẹ́ẹ̀ lọ kálí wù mo fojú. bẹ́ẹ̀ ni olówó ti fowó sàn. èmi ló ké sí i olówó ti fowó sàn. bàbá aláàánú nù. ẹ dákun ẹ mọ bèlú ah, ẹ mọ bèlú. wọn ò mọ pẹ́yìn ni. o mọ ọmọ mọ bọ́ ọmọ náà ni o ò ah. lè ríru wa kọ́ ọ̀tẹ̀ wa. àti pé ṣé ẹ rí owó ìsọ̀rọ̀ wá pa. ẹjọ́ tó lọ sí ó bá ró lówó ijó kan náà ni. Ah! mi ò múra lónìí ni o. múra yìí le. tí n bá múra mi bá ọbẹ̀ lùgbẹ́lì. <laughs> ẹ mo sún ni òsùn mo ń wo na àbí àparí iṣu eyín ọ̀dà òun fi ń tábà ni. irọ́ obì mò ń jẹ. àbájọ mò ń wo ní eyín ẹ̀dá èèyàn kan ò gbọ́dọ̀ jóná báyìí àbí ìgbà wọn sun ẹran léyà ọmọ tí wọn bá san ẹran léyà tẹ́yìn rẹ̀ bá bàjẹ́ tán tí ó wà yín báyìí tí ó wà dúdú ẹ̀ sákìlẹ̀ bẹ́ẹ̀ lórí àmọ́ yẹ kẹ́rù ò bá ọ̀kadà jí ọ ọ. ọ̀ láàánú ni òun gbérú ọmọ yìí sórí ọ̀kadà ṣé èèwọ̀ ni. gẹ́gẹ́ bí wọ́n tiẹ̀ ti jẹ́ ó yẹ kó ọ̀báìsì rẹ̀ pé kó mọ̀ gun ọ̀kadà pé kó lọ́ọ́ rè gbé dúrọ̀mù ni. àwọn ọmọ tó ló ń torí ìtìyàn tí ó dá wa. ẹ àmọ́ ṣá o peter nìkan ọ̀bá bàjẹ́ tí ń tọ́ bàjẹ́ sí i lọ́jọ́ kèmí ọ̀rọ̀ ọmọ tó dáa yìí. bàbá aláàánú kí ló tẹ̀ ń làágùn báyìí. mi láti làágùn <laughs> inú ad tí mo wà ní èsì àbí. tí débi mi láti làágùn tí n bá ti bọ́lẹ̀ nínú ad mi ń lò ṣẹ́jú kan ó ti máa la ó sì ti bẹ́jẹ̀ mi dọ́gba n máa ń sun mi náà kí n ti sun mi jù báyìí lọ ìdààmú táwọn olórí burúkú àkúṣe àwọn tí ò rówó rí àwọn tí ìyà ń jẹ tí wọn ò ra sọ̀wọ̀ tí wọn ò rí bàtà lò gbà ìwọ náà kọ́kọ́ ti bi eyín wò wọ́n bẹ̀lẹ́ mọ̀ pé sẹ́ ti bẹ̀rẹ̀ wá wo àwa àwọ̀ la fẹ́ sọ ni àbí tọ̀rọ̀ ẹnu àbí tẹyín funfun bíi ike bọ̀dá àdìlẹ̀kẹ̀ ìdí àrán sisi iléèwé. gbogbo olówó tí mo rí ọmọ ń lọ pọlọ àmọ́ rú olówó tí yín ah, ẹ kù síbi kan. òye ni a fi yé wọ́n lè jẹ́rìí ọ kójú àwa olówó bíi kínú bí wa ká máa fọ́n owó sí títì àwọn àwọ̀ tó bá dá a lọ́lọ́ ṣe dá àwa ká fowó tán an ṣe. wọ́n wo àwọn obìnrin tó kù kò sí bí ẹ̀sẹ̀ lè dáa tó ọlọ́run ò lòjù ṣẹ́jú mẹ́wàá lórí wọn wákàtí kan lọ́lọ́run fi parí iṣẹ́ ọmọ tí mò ń wò yìí wọ́n á ọmọ yìí o obìnrin tí ń jó nígbà ọmọ tí ọ̀rọ̀ bọ̀ tí ò sólò bẹ́ẹ̀ náà ni kò tún sáńdì ọkàn wa tẹ̀sí mọ́ pé má ṣe nǹkan táwa bá ń ṣe ó lọ sí ọ gbọ́dọ̀ ṣe nǹkan tó lówó. ẹgbẹ́ inú òṣìṣẹ́ òun ó lọ sí aṣọ ìjọba ẹrú látàrọ irú ẹgbẹ́ yín tó bá dé ẹ̀yìn wọ́n ti dàgbàdo fẹ́ di ẹ̀wọ̀n níyìn jẹ́ yín jẹ́ nù. ẹ dà nǹkan lẹ̀ ẹ dà nǹkan lẹ̀ ẹ mọ̀ síbẹ̀ ẹ dákun. ibi tá a wà yìí tí mo lè ti mọ yọ owó. n bọ́ alẹ́ ti lè yọ owó. tí n bá yọ owó ni àmọ́rú àwọn èèyàn ti ń kọjá sóyọ kí n wá yọ owó ní kó di pé wọ́n mọ̀ fìbọn lé mi òun ni mo sá fún sóyọ pẹ̀lẹ́ ọ̀wọ́ lọ́mọge bó ṣe ń dínjú sí mi yẹn lèmi náà ń dá padà sí ẹ. èmi gan rí yín bẹ́ẹ̀ yín jù sí mi gan lèmi gan kò mọ́ra. ṣúra àwọn ẹlòmíì tí wọ́n bá kó báyìí wọ́n là mọ́lẹ̀ bá pàápàá wọ́n dẹ̀ bá ṣe wọ́n àtẹ̀fọ́ pè àmọ́ tí mo bá hàn tiẹ̀ má kàn máa ṣe báyìí. èmi gan náà dẹ̀ ni màá kó yín mọ́ra màá fi sun yín màá lùlù yín ìlú yín abẹ́ àyà ajá. o ti rọ́kùnrin tó lówó lójú ara rẹ nu bàbá ti rọ́kùnrin ojú yín ó ti dàrú ẹsẹ̀ yín ó ṣèǹgì ni ó ń sì ná aṣẹ́wó ọmọdé. ọmọ sá. wọlé kọ gba ibi sára ẹ. ẹ jọ sá mo ti sanwó fún ọ mo fẹ́ gbowó. máa san padà fún ọ wọlé ó gbọ́ lọ́wọ́ ọrú ilé ọmọ pé kẹ́lẹ́ gan fowó tọ́jú ara rẹ̀ ìwọ gan tó ń gbọ̀kadà lórí ilé oríyàn tó sanwó báyìí bí gba gọ̀ǹgọ́ọ̀lù àwọn bá wo àyà wọn á já á tún jí kòtò ẹnu yín ò sí mbẹ. ẹ dákun jẹ́ ń rí yín sà. èmi náà ló ń wò yìí. ẹ mọ̀ sí bẹ́ẹ̀ gbé ọmọ yìí lọ torí irú wọn kò ń ta tó jẹ́ pé àǹjọ̀nú ni wọ́n yé mọ ja ni wọ́n ọ̀sán gan-an mọ̀ ń rìn jáde tí wọ́n sì wẹ́n tí ó gbé wọn tí wọ́n sì lọ́sẹ̀. àwọn ò lè kúkú obìnrin mọ́ sọyọ bọ́bá ní èdìbò tiwa wọ́n lò mẹ́jẹ̀ ni gbogbo ẹ̀ láti ṣe kí wọ́n ti wá nǹkan tún lè mọ́gùn ẹsẹ̀ kan ní nǹkan sọ wọ́n kàṣẹ̀ kan rọ̀ wọ́n kàkà sáyé ni. ikú pakútì nu. èmi nu ikú pakútì nu. kò tó dé ẹlẹ́dìẹ̀ tìbọn náà ah! ẹlẹ́dìẹ̀ sunkún èmi lọ́ta. ẹ wọlé <laughs> You need ní. má jẹ́ dànù ọmọ iná ò dáa. ẹlẹ́kùn is a very strong man. sẹ́yìn ìdílé bẹ̀rẹ̀ ló bá ọmọ tí ò gbọ́ ọmọ èkó ewele ẹlẹ́kùn sẹ́kọ̀ yọ náà. má kọ́ yàtà sí i. àdìmẹ́rù àgbéyàgbó. ẹlẹ́mà ìṣá wọ́n mọ̀ gọ̀kadà ọ̀ ṣọ́gbọ́n wọ́n mọ̀ gọ̀kadà wọ́n ti dáa ju pẹ́tọ̀ gọ̀kadà lọ ọtún wọn gọ̀kadà rọ owó orí pé kò lápá ni ọwọ́ owó ẹ̀ ni. èmi náà bóyá rẹ̀ ó lò sí aṣẹ́wó. ìbẹ̀rù má gbé yàgògùn bàbá sùwò má gbé ẹlẹ́mi bàbá sùwò má gbé ewé lèmi. àsán ẹnu làwọn eléyìí ní fáwọn rájà kọ́gbọ́kọ́ ọlọ́kọ̀ jáde kọ́ mọ́ fi tóbi olóbìn ọlọ́run ó mú ọ wèrè wọ́n máa lọ fi ọ́ sẹ́só àbọ̀ fi ọ́ sọ owó nísìn ojú rẹ̀ ó jà ó ń yà. wọ́n bílíkì alátẹnujẹ ìjẹwùrú wọ bíyà alájẹkùnú alájẹbàrà ẹlẹ́nu màrímàjẹ òdèlé chicken tó yẹ̀rì ètè. àgbélébò lòdè o àgbélébò lòdè àgbélébò lòdè àgbélébò lòdè o àgbélébò ọmọ nǹkan tó dáa ọmọ ayélujára abájọ sáwọ̀ rẹ náà tutù. èwo tún rè. àwo ni. táwọn tó fẹ́ jáwó. èmi náà ni. ìwọ. èwo ni tún bẹ́ẹ̀ nùgò. Irish cream ni. Aris Aris lélẹ̀ èlé wa ara tá Aris yìí three thousand five hundred naira péré. ní Kàrímù nìkan èmi wọn rọ ọbẹ. àbó ti pọ̀ jù. bàrágà ò lè tó bẹ́ẹ̀. gbogbo nǹkan tá a jẹ ìbáyìí yóò tẹ́ lò. àti ìlànà ju eight thousand lọ. àti ju eight thousand mo rò pé a ti ná kọjá bẹ́ẹ̀ ni. àbí kí n kúkú pojú ẹ̀ dé. pàdé pátápátá. abẹ́ẹ̀. àdìẹ ah, mọ jẹ tọwọ́ mi. <laughs> ẹ̀jẹ̀ sísun nílẹ̀ máa ń dà. Mm. sóòrè báwo lówó ọ̀bá lẹ́nu bá wa náwó ara mọ́ ni wa ni àbí àwọn tí ọ̀tí ẹ̀dá tó ọ̀ mm. ó ní owó tà ná fún un. èso pọ́ lọ́wọ́. èmi àmọ́ àdóògùn fi dọ̀bálẹ̀ mm. hòtẹ́ẹ̀lì kan ń bẹ tá a gbóbìn lọ odidi mọ̀lú wọn sá sórí iná ọmọ sì parí rẹ̀. bàbá aláàánú mi o ẹ wo ẹ̀yin agbádùn mi yàtọ̀. wo ọmọ àwọn ọmọ tí ń kọrin pàṣọ wọ́n sì ah. ọmọ ó ṣe rẹ́kọ̀dù kan ẹja rẹ sẹ́sàn ó kì mí inú rẹ̀ fújíjà eré sì ló ṣe ọ̀rọ̀ ọ̀bọ̀ gbá ọ̀rọ̀ ọ̀bọ̀ ú ọ̀rọ̀ ọ̀bọ̀ fígé fíà èmi nu mo wá mú kọ́kọ́rọ́ ọkọ̀ ń pa sí mi títí ń kì mí mo sẹ́lù ń gbáyà mo bá ní ká wọkọ̀ wọjú agbo. báwo ọbẹ̀ tí ń kọrin láàrin àwọn olórin ṣàláwà wọ́n tún kọ sáré tí tí mo gbọ́ ìsọwọ́ tí èkì mi ń bẹ̀ láàyè láà ọ̀rá wọ̀hún sí mo wá bínú mo bá lu kọ́kọ́rọ́ mo gbá yà pa mo fọkọ̀ tí ń dì. yé jọ sórí Ọlọ́run ẹ mọ́tò tẹgbẹ wá yẹn ẹ ju kọ́kọ́rọ́ ẹ lù mí. o ò lè mọ wà. àmà wà. kí n sọ kó o bẹ. tẹ bá di mọ́tò bẹ ṣe wà máa wà yẹn. ẹẹ Ọlọ́run. wo ká mọ̀ wá pẹ́ láìtẹ̀ sèǹtàsì kúlú àrè ó tètè darí wọlé kó yí ọ mo ti ní kọ́ ọmọ wọn gbọ́n yàrá kan fún wa mo sì ti ní kọ́ tán éèdì ìbẹ́lẹ̀ mo dẹ̀ wá lálejò. láti lù bọ́nu. <laughs> rárá kì í ṣàlejò bíi bẹ́ẹ̀ ni mo ń ta red flag o. nǹkan kínú. mo ń ṣe nǹkan oṣù lọ́wọ́. mo ń ṣe nǹkan oṣù aláìdáa ni ọ irú nǹkan oṣù òsì wo nu ńgbà wọn gbé Haris Karim wábí ọ̀sìn nǹkan oṣù àlejò rẹ òde ọ̀jẹ̀ síkìn ọ̀jáwó àlejò rẹ òde ńgbà náà ńgbà wá di kí wọ́n lọ rè gbọ́n yàrá làlejò rẹ̀ wá rìnrìn òsì abìnrin àrè lẹ́sẹ̀ ni wọ́n á rìn bọ̀ mo bí ọ léèrè. tó bá máa tó bí ọjọ́ mẹ́ta màá ti parí ẹ̀. ọ̀dà náà kí n sáré lọ́nú ọkọ̀ láti ẹ̀kọ́ yanjú bùkátà tá a dálẹ̀ náà tá a bá ti yanjú yíwọ̀n ètò kù fẹlẹfẹlẹ ní gbé bá sì là jẹ́ látàn fèrèrà wa bẹ́ntì níwájú ọlọ́run èmi èmi èmi tí náà wò mí ràn bàbá aláàánú mi. àbò tún ní bùkátà mẹ́tọ́ tún fẹ́ gbọ́ kábọ̀ gbọ́ àwa ń torí ìyá bọ́ sọmọ ni táwọn gbọ́ bùkátà lọ lórí wọn àti daléwó rí tá a daléwó pátápátá tá a tuntun kọ́ fóbìn. mo ní sà ìṣòro fifty thousand kan ni mò ń bá lọ bì kan lẹ́ẹ̀kan yẹn tẹ́ fi rí mi sà. ìdókè nǹkan tí ń sìn ni pé ten thousand tá a ná nì wọ́n yọ forty thousand sí yọ jẹ́ fifty thousand yọ balansi owó gidi sóyún ọ̀pá. ẹ ṣe sà inú adé gbádùn mi. bí ọba tó dọ̀tún la tọ́ ọ parí ti bí mo tún á fi fifty thousand. yéè ẹ gbà ṣe rí bẹ́ẹ̀ wáyé mo máa bó oúnjẹ bí ọ̀gẹ̀dẹ̀ ni. máa jẹ mí lọ kò sí nǹkan. Ah, màá tún wẹ̀yìn. ọlọ́wẹ̀ mi dùn olómi ní ọ̀rẹ́. ẹ jẹ́ ìfẹ́ wọ̀nyí. Hmm. ẹ̀kan sí i. ìtọ́jú ẹ̀sùn nù <laughs> mọ̀ ń bọ̀. wà lọ́rùn yìí. ta lè bàbá jákujàku yìí ó wà lọ́wọ́ ẹ̀ máa dẹ̀ jẹ́ kígun gbà. òtẹ́ẹ̀lì ń káàkiri tá wákàtí kan tá wákàtí méjì ibi tí ó ti nara ní wákì ẹni gbèsè rẹ fún lọ́dà a sì èrè ó bí kọ́kọ́rọ́ ọkọ̀. gbogbo tí ọ̀rí jẹ́ ńlé wọn lọ kó mi sí ń wá pàdé ẹ̀ ń wọ́rùn ẹ̀dìyẹ ń wá ta ẹ̀dìyẹ kì ó lè sí. bẹ́ẹ̀ bá sì wo wèrè ńlé wọn o iṣu sísun àtẹ̀kọ́ ni bí ẹ ti ń bọ̀ mú òun wọ́n jẹ. àwọn Jọba kó ń kọ́ pàdé ni. Sí mi, jọ ń torí ọlọ́run ṣọ́ níbi tá a gbé dúró yìí kò sí kọ́bọ̀ tó yọ lọ́wọ́ mi. Five naira ló wà ní pọ̀sì. Kí wàá ní ti ṣe sí? Jọ sọ fún mi pé ìmọ̀ ni hòtẹ́ẹ̀lì àkọ́sọ́ fún bàbá mi ló ní hòtẹ́ẹ̀lì. Ẹ jọ seven thousand five péré ní gbogbo yín. Ṣé gbogbo àwọn ẹ̀ṣọ́ tí mo kó sára yìí? àwọn ìṣọ́run máa bọ̀ fún un kí ló mówó lé owó kò sí wàhálà sí nìkan náà kí ni gbogbo àwọn ẹ̀ṣọ́ pàǹdà tẹ̀tò sáà kí mo yẹ ṣe ẹ jọ ẹ jọ ẹ tọ́ kó seven thousand five hundred naira fún mi tẹ bá dẹ̀mọ̀ kẹ ìṣe lọ́dọ̀ máníjà wa. kò sówó kankan lọ́wọ́ mi náà. ẹ máa ń tẹ̀ bàtí ó yẹ yẹ bó síwájú ẹ jẹ ẹ yẹ lọ́dọ̀ máníjà ẹ bó síwájú àwọn àti ìṣèkú ìjẹ ìdẹ́gbò. yédèdèdè kan ṣédè kan bàbá lámilámi kò sómi wá àpọ̀dé kórè àwọn àtẹ̀lé sùúrù lérè mo sùúrù ibi sítà ẹ kọ yà báyìí. sítà. ẹ junction tó wà after stadium yẹn. junction ṣéèkì ṣe ibi tí wọ́n ti ń wo wèrè. rárá ah, ibi tó ti ń gbá bọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀. ẹ dábẹ̀ mọ̀ fúnra yín dáadáa ẹ sì mọ gẹ́rẹ́sì bí ẹ ń lọ. àmọ́ bí tá à ń lọ. mi ò ní fẹ́ dààmú bí ni ẹ yà sí ọ̀tún ni ẹ yà sí o. kò sí yẹn ṣe fún mi one thousand five hundred. aa òkú lẹ fẹ́ gbé ni baba hippopotamus ẹja fún yín ní three. àbọ̀ ya wèrè tó kún wọ́ọ́rù ni ẹ wò ẹ má bínú àá fún yín five hundred ojú nǹkan wa ni ẹ jọ. tẹ́ ẹ bá ti lè san one thousand torí ẹnu ọmọ yìí èmi ò one thousand. ó dà á fún yín seven hundred. one thousand. bàbá ìfìyẹ́lẹ̀. mo sì fẹ́ gbà bí mo ti dúró yìí torí mi ò fowó tí wọ́n táwa mọ̀ lọ́mọ́ra wa. ok ok ok ok ẹ kò níbi fún wọn one thousand. <laughs> ó ti tọ̀dọ̀ rẹ tutù ọ̀rẹ́ nu rẹ sì dá. bàbá ẹ má bínú ọlọ́run àgbẹ̀yìn náà pàdé aláàánú. àmín. tẹ́ ẹ lè san one two jálẹ̀ tẹ́ ẹ one two jálẹ̀. àpá wọn ni ah, ah, ẹ ṣe ń ná jàbí. bọ́lẹ̀ àbúfẹ́ kọ́ gbé òkú ẹ̀ bọ́lẹ̀ ó ti yá jù. àbórí ẹ ò pé ní ta ló ń bẹ sọ̀rọ̀. ọmọdé wáyé. tẹ bá fẹ́ ṣòfò ẹ̀mí láyé. sáàbù yẹ kọ́ọ̀rù jẹ́ òun bá tanikúrú. tanikúrú. o lè fẹ́ kú mà. tani. you wan kill your father. tani. gba one thousand. tó bá lọ sọ̀rọ̀ jù lásán. one thousand yìí rè. bàbá ló lọ lọ. wo wo bàbá dúdú. Hmm? tí a bá gbé special gift lọ tán. o lè máa pariwo kó sọ pé orí ẹ yí pàwọ̀ kan gba mọ́tò lọ́wọ́ ẹ àtọ̀nbàdà wà fìbọn fọ́ orí ẹ. ìyá pupa like that. lásìkò yìí ni come on like that. yọ̀dá. like that. ajé wọn gbé lọ yó ajé wọn gbé lọ yó ọkọ sí ọkọ sí ah! ọgbà jùmọ̀ lọ́wọ́ tún lọ́ọ̀gùn yéé mo gbàṣẹ́ wo dáná tèmi ta a lot how much you go pay lebolo lebolo lebolo yes sif sif kò sí nǹkan méjì báyìí kó kàn kà mẹ́gbọ́n kan nínú àwọn ẹrú rẹ̀ kó sì mú mú mi lọ kí n sì débẹ̀ fíw bí ajá ògùn kó gbórí mi kalẹ̀ kí sẹ́mi ó finish that's all bẹ́ẹ̀ ta yá mi kò ká bẹ́ẹ̀ ta bọ́dà mi kò ká kẹ́ ẹ wá mú ìyàwó mi bó ti tóbi tó o kò ká àwọn ọmọ tí mo bí tí mo kọjá àyè mi gan wọn ò ká kẹ́ ẹ wá fi máa ba àwọn lé lórí amnati ah, ọlọ́run sì lajú lẹ̀ báyìí ó wú ọmọ rẹ nínú ìṣẹ́ nínú ìyà tí mo ní kí n tọ́ owó wò níjọ́ kan péré lásán wọn ò wá lo owó náà délẹ̀ akọ lásán akọ binti, akọ bọ́gọ́ akọ bisi. Kinde n lè kinde báyìí kí n lè fail kí n lè gbókìtì fail yes màá tí àyè ẹ̀kọ́ náà lọ́mọkùnrin lọ o one ení one èjì one ẹ̀ta kí n gbórí àbẹ́yìn mo lè fi mú túlẹ̀ kí gbogbo eyín ó wọ́wé jẹ́jẹ́ arẹwà rọra ṣe tẹ jẹ́jẹ́ o arẹwà rọra ṣe olóńkóró yọ nígbàlẹ̀. tẹ́gbọ́n mi bá wa tó bá ka ẹ̀wọ̀n bí tèmi ta. Ah, kó sùúrù jọkẹ́ ah, kí ló ń ṣe ẹ́ ah, bí tiẹ̀ bá máa ta kó ta nà án kí ló dé tó ń lébi tó ń lémi bí ajá bí n bá tiẹ̀ bí n bá tiẹ̀ lọ wájà múra kalẹ̀ yìí tí pátápátá ti bá tiẹ̀ wá pẹ́ jù bó bá fẹ́ ń sunlé ẹ̀ àwọ̀ tẹ́ ẹ lọ gbà. olóńkóró ń yọ nígbàlẹ̀ èpo ọ̀gẹ̀dẹ̀ ń yọ nígbàlẹ̀ jẹ́jẹ́jẹ́ arẹwà lọ. dìde lẹ́sẹ̀ ah. mi my friend. ṣé ṣé torí ẹranko oníta ìbèǹbè yìí àbí ìbèǹbè torí ẹni yìí. báwo ni kó ara rẹ̀ gbá mi my friend onírànù alright ìbílẹ̀ ni màá sọ màá pa iná sìgá màá pa iná. mo sọ̀rọ̀ o. wonderful. jọkẹ́ màá kì í ṣe ọkùnrin olórí burúkú tí mo ká ìwà àti ẹ̀mọ́jọ́ yẹn náà ló tún wá sí. ayé mi o láti yan Ìbàdàn ó tún wá ìwá sẹ́kọ̀ọ́jọ́ kẹ́rẹ́. mi máa ń tọ́jú ẹbí fún ma. ọ bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹjọ́ àtìmí ẹjọ́ ẹjọ́ torí tọ́lọ́ ẹjọ́ mi mẹ́. láti yan nínú Ìbàdàn jọ̀kẹ́ ó tún wá ìwá sẹ́kọ̀ọ́. mo máa mi máa ń tọ́jú ẹbí fún mi máa ń tọ́jú. ẹ ẹ wo ká má tiẹ̀ súnlé náà kọ́kọ́ palẹ̀. ẹ kó lè sórí wà á wá kó èyí tó fúyẹ́ àti tó wọnú ẹrú ẹ wà á wá kọjá sínú mọ́tò ń bẹ à ń gbé ẹ lọ sílé ọ̀dọ̀ wa bí tá a ti lè mójútó ẹ. ẹ ṣe é. wò wò yá sílẹ̀ kẹ́tẹ́ tí wọ́n kọjọ kí wọ́n ní kò ní fẹ́ kájí nǹkan Kini. Kini. kíni kíni ọ̀dọ̀ yẹn yẹn kọ́ ọ́ onírànù. kò dàfo. but daddy blessing. gbogbo ìtẹ́ wá fowó rà síbí báyìí. kékeré nìyẹn díà kékeré nìyẹn jórí mo máa yanjú yẹn lẹ́yìn ṣáà mọ̀ bó ṣe máa ti jáde kó pa agbó kíní kó bá mi ta. wọ́n ẹ jọ́kẹ́ bá o. mo gé lẹ́bùn nínú bí dẹ́dẹ́ mẹ́ta o. ọmọ gé lẹ́bùn nínú bí dẹ́dẹ́ mẹ́ta o. èmi ni mo dá àtò yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. èmi ni mo dá àtò yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. kì í ṣe jọkẹ́ ni tó ń gbálẹ̀ ń sìn. ayé máa ti change. I o mọ̀ pé mi ò fa ìgbàgbàkúgbà a very strict person i try i try. ìyá tó sì ń kọ́ àtọ̀hún. gbogbo wọn ló ti wà ọlọ́run bá ń gbọ́ ètò ẹ̀mọ̀ bí weekend ṣe fẹ́ rí ṣá mo kàn ń sùn ṣáá ni ọlọ́run. mọ́mì tó sì ń kọ́. ó wà wà nílé o ṣe tají náà nìyẹn bá ní kí n wá sọ́dọ̀ ẹ̀ nígbà tí ilé bọ̀. ìyá mo lè rí nǹkan ta sára láàárọ̀ nínú àwọn kìnìún ẹ̀. wọ́n fọkàn sí o gbogbo ẹgbẹ́ kò sí nǹkan kan lẹ́nu empty bottle lórí wọn kò sí. owó báyọ̀ nǹkan tó wà nílẹ̀ ju gbogbo ilé tí wọ́n kó wá síwájú rẹ̀ lọ. kí ló wà fún. tó o bá gbàgbé two weeks ago mo wá bá ẹ o fún mi lówó tí mo fi rẹ po sí mọ́tò tí mo fi lọ́ọ́ bí iṣẹ́. yes rántí fine. ẹ̀yìn yẹn ni mo lọ sí ilé tí mo gbà fún jọkẹ́ tí mo sanwó chia mọ́ chia yẹn mo kó wọn ta owó yẹn la má ní títí di ìjẹta now wo mọ́tò yìí tó o mọ ìbàtẹ́ tí ń bá mi tì tí mo kàn ń ṣe fisa àdúgbò tí mo kàn ń pariwo. ẹ bẹt uh, Fẹ́mi kí ló wá fa gbogbo ilé. báwo ṣe fẹ́ mọ̀ kò yé mi náà. but uh, ṣé o rántí pé wẹ́ẹ́ ní ọ́fíìsì mi sport section ni mo wà lílì tó dẹ̀ ń yọ ńgbà yẹn lóòótọ́ ó ń yọ gidi gan tí wọn náà mọ̀. pàtí alọ́nà fẹ́ẹ́ rí ìṣọ́fù wa lọ́ba gbé mi lọ sí administration tí wọ́n pé mo kàn jókòó sáárín fáìlì ni. tí mo kàn ń ṣí fáìlì tí mo pàdé tí lẹ́kọ̀ọ́ gbẹ àárín pépà mo jókòó sí mi ò rí kankan. Akúlẹ̀. Akúlẹ̀ pẹ̀lẹ́ díà so bá a wà ní. pẹ̀lú ẹ̀bẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ṣà wọ́n ṣàdámi lóhùn láàárọ̀. mọ̀ wọ́n sọ pé kí n má wulẹ̀ padà wá o láṣẹ pé bóyá àwa san owó ilé ìta ti jẹ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. all right all right kò burú. dọ́kẹ́lá ó gbálẹ̀ ẹgbẹ́ ọtí ogun aṣọ kitchen gangan. ohun ọmọ ẹ̀mọ́ gbọ́ yẹn nìyẹn. ara ènìyàn o ṣọtún rí o antinata nìyẹn o ni mi ò lówó sọ o. ó ṣe yé mi ní Fẹ́mi ó ṣẹ̀ṣẹ̀ yé mi. kò má rò bá sọdún ni. sórí àwọn kan máa àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ kan. wọ́n ní tí ìyàwó yẹn bá lóyún sínú wọ́n ní ó dàbí ẹni pé ó máa ń sáfẹ́rẹ́ fún yàn díẹ̀. ṣòmọ̀jẹ́kọ̀kẹ́ balẹ̀ ọlọ́run á jẹ́ kó sọ̀ láyọ̀ wà á tún rí bí nǹkan ṣe máa pík. kò yà pík ni o a pík ah, kò yà pík ni a pík so máa ro gbogbo wọn yẹn mọ́ so far tèmi ṣe wà round ní agbára ọlọ́run èmi náà wo nǹkan tí mo lè ṣe. Ah, báyìí ni wọ́n ti ṣe wá. Daddy blessing. Kí ló dé? Kò tiẹ̀ yé mi. Ṣé wọ́n tó ti mo páàkì lálẹ́ àná yìí náà? Joko, Joko, Joko. jókòó ẹsẹ̀ ti kú yàn sínú mọ́tò kò sépò nù ẹ̀ ni. èpo wà èpo wo engine and everything ah, kò ye mi o mi ò kí mọ́tò ìmọ̀ jáde ìmọ̀ ìlú ọlọ́kadà ni pété lọ́dà dúró dẹ̀ kó la máa lò. ayọ̀ pẹ́ńdì léyìí. sọ́ọ́ ti dúró. dádì Tósìn dádì Tósìn dádì Tósìn ẹ sáré wá àní ẹ wá wọn tó lù ọ ẹ wò kí ló kàn mí pẹ̀lú àtọ́ ń gọ̀ kadà lọ. ẹ rí wọn ṣe jókòó. bọ́ọ̀lù ṣe ẹ̀ka jókòó ká forí jókòó. ẹ rí lẹ́yìn yẹn. wàhálà ẹ̀ pọ̀. kí ló kàn pẹ̀lú àwọn ẹ̀nẹ́lẹ́ nísìn kí ló kàn pẹ̀lú wọn ṣé nǹkan tó pè mí fún nìyẹn dáàdì tó sì kí ni ẹ wá. kí ló tún dé. ẹ má bínú. mo fẹ́ sáré dé flat kejì. kí ló fẹ́ lọ ṣe mẹ́. mo fẹ́ lọ gba nǹkan mo fẹ́ lọ gba aago. aago hmm. àbẹ̀ ó dàbí ẹni pé mo ra aago kan lọ́wọ́ ẹ̀ ń ah, mi ì lọ aago. ẹ kí ni aago ẹ wá dé flat kejì mo fún mọ́mí blessing kan bá ń tún ṣe. mo tó aago ṣe tó bá pẹ́ ọlọ́ọ̀ bá ń gbọ́ màá jẹ́ ẹ. àní mi lè pẹ́ mọ́mí blessing mọ́mí blessing. ìyá ń tó sí ìyá tó sì. ìyá blessing. ìmúra ilé kú. à ń jáde lọ ni. ẹ̀yin àti dádì ló lè jù. ọ̀gá ṣùgbọ́n nǹkan tí mo rí mi ò lè gbé jáde kí n ṣe padà wá sọ fún yín. kí ló ṣẹlẹ̀. ìṣe bọ́ọ̀sì tàǹsìn ní bá rí dáàdì blessing pẹ̀lú jọkẹ́ àbúrò yìí wọ́n jọ ń gun ọ̀kadà. òótọ́ ni ṣe mọ̀ pé mọ́tò wọn ní fault ó dẹ̀ ní láti débi tó ti ń bá jọkẹ́ wáṣẹ́. ẹ ẹ mi tiẹ̀ ní kò bá wọn wáyé jọkẹ́ jókòó wájú ni dáàdì blessing bá jókòó sẹ́yìn ẹ̀ ni wọ́n lè mọ̀ tipẹ́tipẹ́ báyìí mọ́ ni áà ah, áà. Ah, ah, ìyá tó sì báwo lè ṣe fẹ́ kán jókòó lórí ọ̀kadà àṣebọ́ ọ̀kadà ẹyọ kan náà ni. ẹ ṣé dáàdì blessing ò lè jókòó wájú kí jọkẹ́ jókòó sẹ́yìn ni. àbọ̀tí nǹkan kan náà ni àní kẹṣà tí màá bẹ́mi dúpẹ́ pé mo lọ́kọ orí mi ah ṣẹ́rí dáàdi blessing bó ṣe nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ náà ló ṣe nífẹ̀ẹ́ gbogbo àwọn àbúrò mi pátápátá wàhálà àtijọ́ kẹ́ ló bá lọ yẹn báyìí. Ah, ọlọ́run á fún wọn ṣe ẹ jẹ́ tètè máa lọ torí bàbá tó sì màmá dúró dé mi. ẹ bá wa mú nǹkan bọ̀ o. Hmm. ẹ kú ìjókòó. Ah, so Fẹ́mi mo fi Ọlọ́run tó dẹ̀ bẹ́ẹ̀ kò ní bínú manage ilé ten thousand ni yes eh, I lost the school on my own for ń concern She, gan ṣe mo dẹ̀ mọ̀ pé bó jẹ́ èmi náà ni mo há ìwọ náà kúkú ń ṣe fún èmi náà <laughs> ah, No, no, no. nù no, no, no. yẹn ọ̀rẹ́ god bless you. ọlọ́run máa tún ilé àtọ̀nà tiwọn náà ṣe and ibi tẹ́lẹ̀ ti wá kò ní tán bẹ́ẹ̀. àmì aládẹ̀ẹ́dáhùn sí ìṣẹ̀lẹ̀ tó ṣe yìí ẹ Ọlọ́run bá mi sọ lẹsùn. ẹ ṣe ọlọ àwọn ọmọ ìyá ẹ ṣe sọ. ẹ ṣe sọ adúpẹ́ sọ. tó tí ìyá ìgbàdẹ dé. ẹ máa jí pẹ̀lẹ́ ok. ó dàbọ̀ bíyà. tọ́kẹ́ má ibi ló wà jọ kó máa bá mi dé skul àwọn ọmọ ìlà àwọn wọn lọ bá mi san school fees o. Mm, ẹ kẹ́ àwọn <coughs> ẹ̀ uh, mọ́mí blessing. o ṣe fún mi ń fáwọn ẹ̀ nàrà nù owó yìí lẹ́yìn tí Jọkẹ́ bá ti lọ sanwó ọmọ tó ń skul èyí tó bá kù kẹ́ fi oúnjẹ sílẹ̀. yẹ̀sà nìyẹn àhóró tì mí. ẹ káàárọ̀ àǹtí. ẹ̀yin ará Ìbàdàn káàárọ̀ màá yẹn. ẹ káàárọ̀ sí. how are you. Rótìmí ṣé kò sí nǹkan kan. ẹ káàárọ̀ mi. kí ló dé o máa dọ́ọ̀kẹ́. àǹtí mi ò ti ṣẹlẹ̀. kí ló dé. dáàdi ti jábọ́ látòrí staircase. dáàdi mi. àdẹ̀ ti rọ́ọ̀ṣì wọn lọ sí hospital in fact mọ́mì gan ló yẹ kó wá fúnra wọn mo ní pé ọ̀lẹ́ máa gán mòlú ẹ̀ wọ́n dẹ̀ ní kájọ máa bọ̀ sín sín sín sín sín sín sín. ǹjẹ́ wo lọ́wọ́ jábọ́ láti ẹni staircase. ààrẹ náà ló ṣẹlẹ̀. <sighs> Eh, mọ́mì blessing. ẹ̀yin máa kówó ẹ̀ lọ́bàdàn ẹ̀ eh, náà nítorí ah, ẹ mọ̀ nǹkan tẹ́ máa bá pàdé lọ́hùn so bẹ́tà kẹ́ kó gbowó ẹ̀ dání. ẹ ṣe jẹ́ kí n yọ five hundred sẹ́yìn nídìí fún yín. ah no no no máa má ṣe ọ̀nà màá mọ̀ bí ṣe máa yanjú ara mi. kàfílà gbé báàgì mi tó wà lórí bẹ́ẹ̀dì yẹn wá kíákíákíá. yes ma. Ah. jábọ́ lórí step. ṣùgbọ́n tì mí àwa máa lọ sùn ẹjẹ tètè máa lọ bí bá lè ṣe jẹ dọkẹ ma mo bá mi tẹkẹ àwọn àbúrò ẹ bá ń kí dárí àti mọ lọ. ẹ máa rọra àwọn ẹjọ ọ̀rọ̀ ẹjọ. irú wàhálà òlélẹ́yìn jábọ́ lórí stẹ́ẹ̀pù ó dọ̀rọ̀ hospital irú àrélù àjálù oríṣiríṣi òlélẹ̀. i'm just getting tired of all this. Ah. ẹ wo màá wo owó tí báyọ̀ iṣẹ́ ẹ̀ tún fi rescue wa. ká san owó sukú àwọn ọmọ ká tún ra oúnjẹ sílé tá a máa jẹ. Ah, oh lord have mercy. Ah. ní ètò ojú sùn mi. daddy blessing. Hmm. ọ̀rọ̀ wà. Mm -hmm. irú ọ̀rọ̀ wo nìyẹn. àjẹ́ ni àǹtí mi. kí ló sọ ń sìjọkẹ́. alájẹ ni àǹtí mi sẹ́. tí màá tún gbọ́ kí ní ẹlẹ́nu ẹlẹ́nkan màá hàn kan tí màá fojú ẹ rí. jọkẹ́ ìwọ kọ́ ni chief basmin tó ránjọ wedding wa tí wọ́n wá sọ pé àjẹ́ ni ìyàwó tèmi ẹ̀gbọ́n wọ wá láti jọ tí mo ti fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ sínú lé ìjọ wo ló bá ìwà pálapàla kan tó wù láàrin èmi àti wọ pàápàá nínú ilé tó lè fi tó lè máa tọ́ka sí pé àjẹ́ ni tí wọ́n dẹ̀ jọkẹ́ máa kì í tún lẹ́nu ẹ̀ never again. dádì blessing bàbá alàgbà kan tí mo lọ máa ń gbàdúrà lọ́dọ̀ ẹ̀ òun ló sọ fún mi ipe àjẹ́ ni àǹtí mi pàápàá oyún inú wọn yẹn òkú ọmọ náà máa fi bí. bíbélì ní ègbé ni fún ẹni tí a tí kò jẹ́ ègbé sì ni fún ẹni tí ó jẹ́ láì fi rán bẹ́ẹ̀ ni. ẹ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ bàbá. bó ṣe rí nìyẹn. tó bá jẹ́ pé ẹ̀yin gan-an ní ìfura tàbí ní àkíyèsára ẹ rí wípé lẹ́nujọ́ mẹ́ta yìí kò dán mọ́rán nǹkan ò gara fún yín bíi tàtẹ̀yìnwá. bẹ́ẹ̀ ni bàbá. ìyàwó yín ló wà ń ó ti gba agbára òkùnkùn èyí tó fi ń dààmú ọmọ ènìyàn. agbára òkùnkùn àbí ni. ìyàwó yín. tí ọmọ ènìyàn bá sì wá sọ́ra gẹ́gẹ́ bí a ṣe fi rán ni nínú ìran tí ó wáyé. a ń fi yé ni wípé tí ọmọ ènìyàn bá ní àkíyèsára kí ó ní ìfura àfàìmọ̀ ni ò ní di pé ọmọ ènìyàn ń rí pépà ńlẹ̀ ó sì ń pè lówó. bá. àwa kò ṣe sí. ẹ ṣeun sá màá tún wà máa rí yín. ó dààmú. ẹ pẹ̀lẹ́. ẹ dókítà ẹ jọ ṣíṣubú wọn yẹn gangan níbo ló affect lára wọn. ṣe nígbà tí wọ́n ṣubú spinal cord wọn ó ní fracture ìyẹn ni wọ́n ń pè ní disc fracture. tó bá dẹ̀ ṣe ẹlòmíì bẹ́ẹ̀ wọ́n máa ní stroke. but ọpẹ́ ni fún Ọlọ́run tí wọ́n ti dé condition yẹn èmi á kàn wá fún yín ní àmọ̀ràn pé kẹ́ ẹ tètè tú owó jọ ká lè tètè ṣe operation fún wọn kí wọ́n lè gbádùn. bí èlò wà ní. forty to fifty thousand naira à ṣe. fifty thousand naira. Hmm. ẹ ẹ kàn ń wo bẹ́ẹ̀ ni kì í ṣe owó tó pọ̀ kì í ṣe mi lè máa sọ fún un èmi náà ń ṣiṣẹ́ bí ni. ẹ gbọ́ ẹ má wàá jẹ́ ọpẹ́ o kẹ́ ẹ tètè ṣe ká lè tètè ṣiṣẹ́ yẹn fún wọn. gbogbo sit gan-an sí nǹkan tó ṣe rárá. but then ó sì máa láwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ téèyàn máa ṣe lára mọ́tò yìí o. àwo bíbá o madam kẹ́kọ̀ọ́ ríǹgì ẹnìkan ni. Ah, ẹ máa gbọ́ ọ́nkú kò easy náà láti ríǹgì under. ah madam owó tí ò tó nǹkan ẹ wò ó tẹ bá gbé mẹkáníìkì wá gan gbogbo ẹ ló máa sọ fún mi ò lè parọ́ fún yín. ẹ jẹ́ ká kú ṣe ní sixty. sixty madam ṣe eré tìtì mo tiẹ̀ dárúkọ yẹn gan ikú tó mẹ́ja kákò mi ni mo ṣàlàyé fún yín mo ní. bàbá ìyàwó mi wà lọ́sítù ààrẹ ọ̀yá ìyàwó mi náà wà nù oyún. ẹ jọ máa dàní bá mi ṣúlẹ̀ ní eighty yẹn kí n tiẹ̀ manage. ọkọ mi gan ti sọ pé òun ìdásọ̀rọ̀ mọ́tò yìí. ó ti sọ pé ten kọ̀bọ̀ òun ò ní fílẹ̀ so sixty thousand tèmi gan fẹ́ fún yín yẹn mo fẹ́ yọ nínú egungun ni so tẹ bá gba sixty dọ́ọ̀ mi open kù fún yín anytime any day màá máa rí yín létà ṣá. ẹ ẹ madam madam ẹ eh, madam. Um, all right all right ó ti ó um, ẹ kó wa. ah ah just like that. ah kẹ gbé ni mo ti gbà nìyẹn. mi mọ̀ pé oníkíákíá bẹ́ẹ̀ yẹn ni ó ṣàlàyé fún yín pé emergency ni bàbá ìyàwó mi wà lọ́sítù. Um, anyway ẹni màá ní kí ọmọọṣẹ́ mi kó fifty thousand wá fún yín láàárọ̀ la. àárọ̀ la ó dàbẹ̀. tó bá dẹ̀ ti ń bọ̀ màá mú dráìvà kan tẹ̀lé lẹ́yìn ah. wọ́n ń kówó yẹn fún yín báyìí wọ́n ń gbé mọ́tò bẹ́ẹ̀ ah, mi náà lé mi. problem ẹ̀yin ṣáà ṣàjẹ́ kí rówó yẹn gbà. ẹ jọ̀ọ́ tí wọ́n lọ. so ten thousand tó dẹ̀ kù a máa fún yín yẹn létà. ẹ eh, mo dúpẹ́ madam. ẹ bá mi kí madam o. ẹ eh, wá gbọ́ ẹ ṣeun mi gan. ó dàbọ̀. yes ma madam ṣé kò sí problem. rárá sà mo kàn ní kí n jẹ́ kẹ́ mọ̀ wípé mo ti wá san owó tẹ̀sán yìí hmm. receipt ẹ̀ mi. ṣẹ̀dẹ̀ rárí pé kò tẹ̀ pé fifty thousand ta sọ tẹ́lẹ̀. dókítà ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan ni ṣe mọ̀ pé láàrin àwọn doctors tó wà bíbá ẹ̀yin ló dàbí kí mo tó fojú jọ ẹ jọ̀ọ́ torí ọlọ́run dátì mi dọ̀wọ́ yín hmm. nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n. ṣe ìtọ́jú ni tiwa ọlọ́run ló ń ṣe ìwòsàn àwa á sá gbogbo ipá tó wà lágbára wa ṣé yẹ yín ọlọ́run á dẹ̀ fún wa ṣe. àmín. ìyá blessing. wọn sí ilé. gbólóòlù. wọn ti jáde. ṣé kò ní pẹ́ dé. ah ìyẹn mi lè sọ̀rọ̀. ṣé kò sí. kò sí ó sí ṣẹ́gun ó sí wọ́n pàápàá ṣẹ́ mi. Ah, ah. ṣọmọ ló mọ nǹkan tó ń lọ́nu lẹ́yìn bí ṣe ń bọ̀ nsìn ní bá rí mọ́tò dáàdì blessing ló bá wọnú òtẹ́ ìgbà tí máa wo àwọn tọ́jọ́ wọbẹ̀ ó dòun àti jọkẹ́ ń ah! bá tẹ̀lé wọn. títí tó fi gbàrú tó fi wọlé gbogbo nǹkan tó sọ pátápátá báyìí ọwọ́ sì mi mo fi sí tí a blessing. àǹtí ah, ah, ìjókòó àǹtí hmm, ìjókòó. ìjókòó. ṣe rí gbogbo ọ̀sán pẹ́ gbọ́ tẹ́lẹ̀ fi sọ́wọ́ sí yẹn ẹ dá padà sọ́wọ́ ọ̀tún yín. tẹ́yìn fi jẹun kẹ́ mú mi sí kẹ́ gbàgbé ẹ̀ bẹ́ẹ̀. Hmm. torí pé kí ni kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ tipẹ́ tipẹ́. ẹ jẹ́ fún yín sítórì kan ọjọ́ kan mo tẹ̀lé àǹtí lọ sí pàtí. tòun ní àwọn nìkan ò lè dá lọ gbàtà dé ọmọdọ̀ bá pè mí ó bá sọ fún mi wípé iyàrá baba blessing ni jọkí àbúrò mi sùn mọ́jú. ẹ ẹ èmi gbé yẹn sára kò pẹ́ àǹtí wọlé wọ́n wọ bedroom lọ. Hmm? kì í ṣe pátá àjọkẹ́ lélẹ̀. pátá àjọkẹ́ báwo ni ìfẹ́ mọ pátá àjọkẹ́. ṣé èmi ń ṣídìí ẹ̀ wò ni. pátájọkẹ́ ni. ẹ dádì blessing kí ni pátájọkẹ́ àbúrò mi ń wá lábẹ́ pílò yàrá wa. pílò wa wo wo wo wo wo wo n bá kọ bọ. ẹ wo. a ti ń wo fíìmù nílé ìtúpẹ́ o. Ah, ah. àǹtí ẹ̀yin máa tutù o ah. kéèyàn tutù báyìí mi sí ìwé kó tutù kódà wọ́n po gàrí fún gbọ́ngbẹ́ mu. àǹtí ẹ yàrá bẹ́sì dẹ́rìn yẹn. James Bond ayé àtọ̀run ni ó gbóná ju àpáàrà lọ já actor ni James Bond kì í kúnnú fíìmù. ṣé a rí òun àti ọmọ ọ̀dọ̀ wa mi ì trust bàbá blessing pẹ̀lú ẹ̀ ó ti di. èèyàn abẹ́mi náà yẹn wò. tí mo rí pátá àbúrò mi òkú mẹ́ta àbálọ̀ lẹ́jọ́ náà torí màá jẹ́ kó mọ̀ pé ẹran ta fà ta fà fà fà tí ò jáun náà pè náà mọ̀ àti pàápàá sórí gbogbo ètò tẹ̀ tí ń ṣe yẹn tó ń mu jẹ yẹn èyí tí èmi fojú mi rí tí àbílẹ̀sìn bá ní òun ní sọ̀rọ̀ èmi á sọ̀rọ̀ ìyẹn la máa fi mọ̀ pé ẹ máa sọ̀rọ̀ ṣé ẹ̀yin lẹ́lẹ̀ mú dání nílé ara tẹ̀lé ò gbà mo ti gbọ́ gbogbo tó bá dé sọ pé mo fẹ́ rí o. mọ́mí tó sì dáàdì tó sì ẹ bá ń kìlọ̀ fún ìyàwó yín o kí ló fàyẹ kí ló kún wọn pẹ̀lú fábìlì wa tọwọ́ tọwọ́ bá bọ̀dá mi tó dẹ̀ sọ̀rọ̀ fún bọ̀dá mi pé èèyàn ọ̀wọ́ rí èmi àtọkọ àǹtí mi ló ọ̀ kí ló fẹ́ máa gbé nọ́ńsẹ̀ǹsì yẹn títí yín dẹ̀wà lára yín ẹ ní ṣọ́gbà yín ẹ̀yin ìyá lóde àwọn olófòfó òṣì burúkú ẹ jẹ́ nítorí yín ní fúláàtì wa màá fi kàn náà bá ti kókó ojú yín jẹ. anyway ẹ láfikún nǹkan tí èmi fẹ́ sọ ni pé mi ò fẹ́ rí ẹsẹ̀ yín ní apartment mi mọ́ eh. finito. because ó ti wá hàn gèdè pé ẹ fẹ́ dalé mi rú ni ẹ lè rí dàrú rí ọlọ́run ní fún yín ṣe. àmín kò jù bẹ́ẹ̀ lọ. ẹ fẹmi so ah, no ah, ẹ báyọ̀ ẹ ìwọ kọ́ ni mò ń rí fáàsì. mo mọ̀ pé tí máa lọ báyìí ó yẹ kó lè mọ nǹkan tó máa ṣe pẹ̀lú ìyàwó ẹ̀. orí máa ṣòro ṣe o. ẹ wò dáàdì tó sìn àwọn kinní burúkú yìí o mo fi ojú mi báyìí ojú mi jèjì mo fi rí wọn gbà tó lọ ṣe ọmọ yìí pẹ̀lú ọkọ ẹ̀gbọ́n ẹ̀ tán wọnú òtẹ́rù. wo wo wo ojú ẹ méjèèjì tó lọ fi rí wọn yẹn wọ́n máa fọgbẹ̀ yín ni. pàdánù ah. ah, o fẹ́ dalé onílérú ni ṣèbí mo ti warn ẹ several times pé nǹkan tó o bá rí nípa ọ̀rọ̀ àwọn pípù yìí kò yéé sọ fún ìyàwó ẹ̀ mọ́. Ah, mo á dáná o ejú òdodo ṣòro pé àwa nìkan là ń rí ní tó ń ṣẹlẹ̀ ládùúgbò yìí orúkọ àwọn nìkan ní o mọ̀ pé gbogbo àdúgbò lórí oníkálùkù ń ṣọ́rọ̀ ẹ̀ láti sọ̀rọ̀ ni àfi tí ẹ à. ṣé wílì ṣe pamọ́ra ni. àánú ẹ̀ ṣèmi wò wá wá wá ọlọ́run ṣe wọn kò ti bá nà ẹ́ tó bá tún ti rí kan gbé fóònù lọ síbẹ̀ wò ó wọ́n á yí omi gbóná lé ẹ lórí. ẹ omi gbóná lé mi lórí ẹ wò tí mo wò ni o ẹ wò tó bá jẹ́ pé mi ni ẹ̀gbọ́n tó ń bá ṣe ló ń bá ṣe o ẹ wò èmi ni pé èmi ò ní yóò rẹ ṣe tán bá bí wọn dà kí tún yín wọn bòmí ìgbà tí máa ya fọ́tò wọn tí bá mú fún ìyàwó ojú wọn mú lórí burúkú ọmọ òṣì. Ah, dókítà ẹ alpha. it's unfortunate Umilo, Dan, dànù àgbẹ̀ òfò um, well what dà ìgbà ọmọ yẹn ti kú sínú inú madam but ṣíṣe ṣìkùn ṣá a ní láti take step immediately láti save life madam at least save life eighty thousand naira Can lè save life um, eh, madam dókítà ṣé mi lè lọ yọjú sí wọn sàn. ẹ̀yin ẹ dúró bíbà yìí náà tó bá gbé màdàmú wa ẹ wá lọ sókè. ẹ um, wò um, ẹ máa excuse me. Excuse me. <laughs> ẹ̀gbọ́n ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí alẹ́ ni o ṣẹ́gun a ní ẹ̀yìn o ṣẹlẹ̀ níbo níbo ló tún ronú lọ yìí wá wá ṣorí ní tó wà lẹ́yìn kakọ́ fèsì torí bí ọ̀gbẹ́ni ṣe ń lọ yìí hmm, ó dàbí ẹni pé kò ní olùgbẹ́kẹ̀lé kankan bó ṣe ń lọ yìí hmm, èmi àti àjọrin àwọn ẹ̀rìn kan sì ṣó ti ẹ̀ bóyá èmi náà lè rí nǹkan kan rí ìsì. ọjọ́ kí àjọkẹ́ jókòó bóyá àǹtí lè ní dèrè fẹ̀. ó ti ìwọ fi jọkẹ́ lẹ̀ òun á tèkè àǹtí á tèkè àì ṣó ti ẹ̀ jẹ́ ká lọ jẹ́ ká lọ. hello dale ẹ wo ó wà ọ̀rọ̀ tẹ sọ́njọ́ sí ó ti ṣe o ògiri wa ti lanu ọ̀pọ̀lọpọ̀ alágbàdẹ ti rọ́ sínú ẹ̀. kí ló dé. fẹmi fine ọmọ tẹ fún mi àjẹni. kí lẹ rí. ẹ̀yin ará bí ẹ tún dé àjẹbò kí náà pè lájẹtẹ̀ mu. ẹ wo bó jẹ́ ni ẹnu ara ẹnì kẹta mo ti gbọ́ nbà ní bóyá mi mọ̀kọ́ tí mo ṣe wọ́n sọ bẹ́ẹ̀ mo lọ confam mo dẹ̀ bá bẹ́ẹ̀. pé kí ni mo sọ ń sìn mo lájẹ ní ọmọ ọmọ yín ẹ wo anyway ó wà lọ́sítù báyìí òkú ọmọ lọ́dún máa bí ó dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ wa ni kémi máa lọ wá eighty thousand naira ṣe eighty thousand naira wọ́n fẹ́ ṣe operation anyway èmi tiẹ̀ ní eighty thousand naira wá ná mo kàn ní kí wọ́n ẹrù ẹ̀ ní. ẹ wá ọkùn Fẹ́mi ẹ wá ọkùn pé wá fún mi. ọkùn Fẹ́mi ọkùn Ọlọ́run kí ni a ti ṣe gbogbo léyìí sí báyìí o dádì ẹ gbọ́ náà o ẹ jẹ́ ká fúnra sí ọ̀rọ̀ yẹn o ọ̀rọ̀ tó ń kú fẹ́mi sọ kílẹ̀ ti rí sí. kò sí nǹkan tí mo rí sí. wọ́n ní ọmọ yín àjẹ́ ni. èmi ò dẹ̀ lè bá jẹ gbélé o. tó o bá pe ọmọ ẹ̀gbọ́n tèmi ní àjẹ́ máa jẹ ní tútù ni. èmi ah, ah. mo sọ bẹ́ẹ̀ ni àbúyọ̀ ọ̀hún fẹ́mi ló sọ bẹ́ẹ̀. ìwọ ló sọ báyìí. ẹ ẹ ìgbà tán tó sọ nígbà tán fi lọ ẹ̀yin ò ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ gidigidi ẹ má bínú o ṣọ́ra ẹ o nǹkan ni mo pè wọ́n lájọ fẹ́mi ló pè wọ́n lájẹ́ o ẹ̀sìn ọkàn mi tẹ̀lé. oríṣiríṣi elébòlò kan ẹ sáré wá wo elébòlò yìí o. ẹ kálẹ̀ o dókítà. kálẹ̀ sísí jọkẹ́ ẹ máa lọ sílé lálẹ́. kí ló dé director wa fẹ́ wá rí madam àdẹ ní fẹ́kẹ́ni kankan wà around àti pé àní lè ṣe operation yẹn mọ́ lálẹ́. kí ló dé. generator wa ní fault ó dẹ̀ máa take wa ní three days láti rectify ẹ̀ àdẹ ní fẹ́ rely ní iná nepa láti ṣe operation. àǹtí mi mo ti fẹ́ máa lọ ilé ó ní wọn ò ní lè ṣe operation yẹn fún yín mọ́ lẹ́yìn wọn ló dọ̀tun náà kẹ wá máa gbàdúrà nítorí inú àwẹ̀ lèmi náà wà bí ṣe ń lọ ilé ìyàdúrà mú lọ wọn mo dẹ̀ fọlọ́run ṣọ́ yín. a máa ṣe operation yẹn ní alẹ́ ṣẹ́rọ ọmọbìnrin tó lọ yẹn ara fún mi sí òun mo ṣe ní kó máa lọlé. dókítà ọmọ ìyá mi ni gbogbo aláǹgbá ló dánú délé àmọ́ ìtinú rùn kò sẹ́ni lè trust a máa gbé yín lọ sí tíátà nsìn ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bàbá mi àtọlọ́run mi àgbé orúkọ mímọ́ yìí ga alágbára ńlá àpáta ayérayé tẹ́nìkan ò lè ṣí nídìí àwa gbé ọmọ yín wá síwájú yín olúwa olúwa ọba ẹlẹ́dùnmáà àwa bí ẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí wọ́n lọ́ba tó ń ṣe ìyanu mo bẹ̀ ẹ́ lórí fún mi lọ́lá ni. afẹ́kẹ́ wa gbàkóso olúwa gbogbo ìmọ̀ta olú ọlọ́run alágbára ẹ bá wa dì mú olúwa operation tafẹ́ lọ ṣe olúwa jẹ́ ká oṣù láti ìdílé ọkọ ni ìwọ lọ́ba ta wá gbé olúwa wá dúró tì í olúwa wà pẹ̀lú ẹ̀ gbogbo ibikíbi tí ogun bá ti ń wá ní wákàtí ọ̀wọ̀ yìí olúwa bá mi dá padà olúwa dá padà ikú òjijì má jẹ́ kó rí mi. olúwa ìmọ̀ ọ̀tá lórí ọmọ yìí olúwa olúwa bá a sọ́dá sán. ẹ kú ìjókòó ẹ ṣe gan. wọ́n ń bọ̀ ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ báwo ni kí lẹ fẹ́ jẹ kẹ́ sọ fún mi. ẹ ní jẹun ẹ jẹun ọlọ́run àṣẹlẹ tó dáa lágbára ọlọ́run ẹ kú wàhálà wa ẹ ṣe lórí ẹ̀yẹn náà gbà lágbára ọlọ́run ẹ bá láàánú pàdé wọ́n ti ń bọ̀ o. ẹ pẹ̀lẹ́ o dájú pẹ̀lẹ́ ẹlẹ́sà pẹ̀lẹ́ o ẹlẹ́sà ẹ máa ṣe ẹ kú dìde. fún mi pẹ̀lẹ́ o mo dé hospital láàárọ̀ wọ́n lóun sùn. Doctor dẹ̀ sọ fún mi pé lónìí náà máa discharge ẹ̀ ṣùgbọ́n ó farabalẹ̀ ẹ ǹlẹ́ ẹ ṣe gan-an ìdúpẹ́ púpọ̀ púpọ̀ ó dáa fún gbogbo yín náà àmín ẹ ó ti dára ojú gbogbo wa pé sí báyìí lónìí àjọ máa lọ sí ilé yín náà màá lọ rí ọmọkùnrin etí àgbọ̀ dẹ́ndẹ́ ọ̀rọ̀ dáàdì ọ̀rọ̀ mi máa ti tún ṣẹlẹ̀. èwo ni o. kí ló tún dé. Eh, dadi kò sí much problem. <laughs> Eh. problem wá sáwọn bẹ́ẹ̀ ni. báwo. ṣe rí dadi blessing tó sákò lé mm. òun àtijọ́ kẹ́nà jọ sákò lé. ṣé n sọ̀rọ̀ ṣé nǹkan tó wá ṣe dáa ni ṣé yorùbá mi yẹ yín kìdẹ́ ṣe pé wọ́n déédéé sákò lé o wọ́n ń fẹ́ra wọn gidi ni kódà àgọ́bí ṣe wọ ọmọ ìjọ kẹyìn ó ti lóyún fọkàn ẹ̀. ẹ̀ẹ́n ìbí kọ̀ọ̀tàn wí ni. Hmm. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni. kò burú àti débi tá a ń lọ ìwọ lọ sí guest room kó lọ tún bẹ̀ ṣe. kó lọ dùbúlẹ̀ síbẹ̀. ló dà. Hmm. ọ̀rọ̀ rẹ. Hmm. ẹ má pẹ́ kẹ́ ẹ máa bọ̀ ṣe gbọ́. ọkọ ẹ̀gbọ́n ẹ ká sọ alága. Ah, ah. ẹ ẹ sà ẹ ti tó mẹ́ta. ẹ ká sọ dáàdi. ẹ pẹ̀lẹ́ àtijọ́kẹ́ eh, àdúpẹ́ eh, olúwa ṣeun. Eh, ẹni bínú sí wa ni ah, ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọwọ́ mi kún lẹ́yìn iṣẹ́ tí mo ṣe lọ́fíìsì o bẹ́ẹ̀ ni kọ́ńtrátì ṣe ń yọjú lọ́tún lọ́sì. òun ni òjàrá èdè bíbá àti láti ìgbà tí jọ́kẹ́ ti wà ní oyún òun oríṣiríṣi nǹkan mèremère ń ṣẹlẹ̀ sínú ayé. ẹ tí wọn náà wá rí i ntí mo sọ fún ẹ níjọ́ kìíní ó ṣe àbí ó ṣe. ó tẹ́ mi alàgbà ó ṣe ó ṣe ó ṣe. abánikódà òǹkà wa yọjú sí ilé ni àwa fi tuntun tí ọlọ́run tẹ̀sẹ̀ ṣètò ẹ̀. tuntun. ẹ wàá bá wa ṣàdúrà sí <laughs> ah, i. àmọ́ kẹ́ tó ṣe àdúrà yẹn ẹ bá mi kọ́kọ́ ṣe àdúrà fún oyún náà bó ṣe ti rù láyọ̀ kó wá sàn ní ayọ̀. kò lè sàn láyọ̀ o bẹ́ẹ̀ ni kò lè sàn láyọ̀ á ṣí mọ́mí blessing. ẹjọ́ ẹ ṣí èrè rí ni sà ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀yin àgbà òṣì agbára nù yín. òjíṣẹ́ ọlọ́run la dẹ̀ pè yín o ilé ayé ìkọlẹ̀ wà mo bí yín pé ilé ayé ìkọlẹ̀ wà nígbà tí márèjì mi àti dáàdi blessing tó ń dàrú àṣìrè tó dúró sẹ́yìn ẹ̀yẹn ẹ máa mọ̀ bó ṣe jẹ́ sí mi abẹ́ máa sọ pé ẹ̀ mọ̀ kí lẹ ṣe sí i.

sóríire ẹni jọ sóríire papọ̀ kí ló sọ tó ń dùn lẹ́nu ẹ̀ olówó àná oyún wájú wájú wájú wájú wájú mr wẹ̀rẹ̀. mọ́nì blessing. sórí ti ẹ̀yin àmọ́ ni o tí ẹ̀kọ́ ni mo bá wá dárí lò tí ẹ̀kọ́ ni mo bá wá bí àwọn ọmọ mi ń kọ́ àwọn ọmọ mi ń kọ́. bàbá ọmọ ẹ̀dọ́ abẹ ẹdúró ẹjọ mọ́nì blessing. lẹ́yìn ìjọ ọ̀fọ́mọ ẹ̀ lẹ́yìn lẹ́yìn máa gba àwọn ọmọ mi. mọ́nì blessing lẹ́yìn ní máa lọ ẹ bá mi yọjú sí òun ní blessing. lẹ́yìn máa gba ọmọ mi lọ́wọ́. mọ́mí blessing ẹ fà. alaba ẹ ẹ sábà yọjú. ó yẹ kí ẹ mọ̀ pé kọta bá wá bí kọ́ lè lè ṣe ẹ mọ̀ kọta máa ṣe ni nkọta láà máa ṣe yẹn ni kẹjẹ kakọ. ṣé o ti yẹ yín sìn bọ̀tọ́nkú bàbá blessing mo bá yín sọ̀rọ̀. ayé ò kì í ṣe nǹkan tẹ́ ṣe kó mu jẹ gbé ẹ tó bá ṣe irú ẹ tó ń jẹ gbé àwọn wò ẹ jẹ ká lọ. mọ́mí tó sì. ẹ jọ bàbá ẹ jọ ẹ jọ bàbá ó ṣì ẹ jọ. wo ọlọgbà ìyá wọ́n wojú mi dáadáa ṣọ́rọ́jú mi ojú àtúrà rí o ojú àtúrà rí o bí akẹ́là máa gbóni wàá gbà. àwọn ẹni burúkú. ẹ jẹ́ àlọ́ mú mi. Ah, orí ilẹ̀ ilẹ̀ ṣì wà. anyway tẹ́ bá ṣe tán aṣọ dáàdì yín wà nù ilé kẹfọ́ o àtàbọ̀ tá a fi jẹun èmi ń jáde lọ. ẹ wá ẹ wá ẹ wá <laughs> bí yà ńlá bá gbé ní ṣẹlẹ̀ kékeré a máa gorí ẹni ṣé nítorí pé mo ní problem tí mo wá ń gbé ńlẹ̀ yín ìyẹn ló ti wá fún ẹ láàyè láti máa kàn sọ̀rọ̀ sí mi bó ṣe wù ẹ́ kémi bá ọkọ ẹ fọ aṣọ kì í ṣe dáàdì yín ni nítorí náà ńkọ́ kí n tó dénú ilé yòókì fọṣọ kọ ẹni. ẹ kò sí kan tó burú jù tọmọ bá bá bàbá fọṣọ kò ì burú jù. kémi bá wọn fọṣọ. aṣọ dáàdì yín ni kẹ́mi bá wọn fọ. tí n bá tún fọṣọ tán kí n tún wá fọ abọ́. ṣé bá a jọ fabọ́ jẹun ni. kí ló dé. dáàdì ẹ káàbọ̀. ẹ káàbọ̀ sí i. ló ṣẹlẹ̀. ó mà ga o hmm, ojú mi máa ń rí o dáàdì. mo ní kí ló ṣẹlẹ̀. ẹ ṣe ẹ ṣe sà èmi ò mọ̀gbà tí mo wá di gbà kólẹ̀ kí n tún fọ abọ́ ṣé torí pé mo ti wá níṣòro tí mo wá wà lọ́dọ̀ yín ṣé yẹn ni ò wá ní jẹ́ kọ́ mọ ẹgbẹ́ ẹ̀ ni. nǹkan tẹ̀mí ṣàlàyé kẹgbọ́ dádì èmi sọ pé kò sí nǹkan tó burú jù pé kọ́mọ kó bá bàbá ẹ̀fọ́ ṣaṣọ yín mo ní kọ́ńfọ̀. after all ìyá ọkọ ni mo sì jẹ́ fún bí mo kéré jù báyìí lọ́kọ ni mo jẹ́ fún náà ṣe bá aṣọ dáàdì yín mo ní kẹ fọ ṣáṣọ mi ni mo ní kẹ bá bàbá mi fọṣọ. àwọn títọ́ títọ́ gbogbo wo fún mi. mo fiyèsí láti ìgbà tí wọ́n fún mi náà láti dénú ilé yìí ní gbogbo nǹkan ti yàtọ̀ iṣẹ́ mi ò lọ déédéé gbogbo nǹkan ló dojúrú ẹnu ọjọ́ mẹ́ta yìí contract mẹ́ta ni mo rí tó dẹ̀ ìjábọ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ dájúdájú orúkọ tó ń pè ọ́ òdán ni ìwọ náà àjẹni ọ́ nítorí náà láti ìṣẹ́jú ìlọ ẹrù tó wúwo àtẹlẹ tó fẹ́rẹ̀ nínú ẹrù ẹ wọlé lọ gbogbo ẹrù ẹ tó bá kù ó fúyẹ́ ni ó wúwo ni ó kókó ní kíákíá. ẹ wò ká ẹ mú gbálẹ̀ wa àtìkúlẹ̀ kẹ bá mi mú sínú ilé o mò ń bọ̀ dájú mi ní pẹ́. bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn mà látìgbà tí ẹ̀gbọ́n dádì mi dẹ̀ ti wá lé mi jáde lọ́dọ̀ ọ̀hún mi ìrẹ́ nìkan kan tó lè gbà mí sílé torí ọkọ mi ti fẹnu bà mí jẹ́ lọ́dọ̀ gbogbo èèyàn àfi ọ̀rẹ́ ọkọ mi kan òun ló mi tó sì gbà mí sọ́dọ̀ ọ̀sìn ẹ jọ̀ọ́ máa nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé ẹ tiẹ̀ bá mi pè é kẹ́ bá mi bẹ̀ ẹ́ bó tiẹ̀ jọ̀wọ́ díẹ̀ kó fún mi tó bá jẹ́ ẹ̀kan pẹ́pẹ̀pẹ́ kí n máa fi tà kí n lè máa rí nǹkan fi bọ́ra mi kì í dà ṣe pé mi ò fẹ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nígbà tí nǹkan tiẹ̀ ṣe ń dà òun náà ló ní full housewife lòun fẹ́ ẹ ṣàánú mi mà. Hmm. ó ṣe mí láàánú gan ni o mi fẹ́ lè sọ pé jọ́ tí mo ti dáyé mi ìgbọ́rú ẹ̀ rí àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ́fíìsì ní bíbá ẹ̀ a nírànlọ́wọ́ kan tá lè ṣe fún yín ìbá ní kẹ́ lọ sí kóòtù wọ́n bá yín wá solutions. Bọ̀bọ̀ ẹ ṣé mọ̀. Ó ẹ káàbọ̀ ẹ bá ń káwọn ọmọ. Madam, excuse me. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n try láti padà rí yín address mi ló wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká try láti ríra ṣẹ́gbọ́ ẹ make sure pé rí mi o ẹ pẹ̀lẹ́. prince prince. àǹtí mi ṣé mo kí mo wà move pẹ̀lú ọ̀rọ̀ woman ni ṣá. ah mi mọ̀ pé ìwọ náà ń gbọ́ o. ẹni tó máa lórí ò máa ní fìlà o ṣé mo pé kéèsì tèmi gan fẹ́ dàbí títí ẹ̀ ó kàn jẹ́ pé tèmi ò le tó yẹn ni. ah bẹ́ẹ̀ ni tó lórí ò ní fìlà ni kí ọkùnrin mi máa useless o kéèyàn descend so low láti lè máa bá àbúrò ìyàwó ẹ̀ láti jọ ṣepọ̀ ọkùnrin mi máa wọ́n máa burú o. mi ì gbọ́ rí láyé mi irú ẹ̀ rí. ṣé àwọn kí mo dẹ̀ lè help lady ìṣá. tó bá lè help ẹ̀ inú mi ò bá dùn because àánú woman yìí ṣe mí gan-an ni. tó bá lè yọjú sí mi tá a jìjọ sọ̀rọ̀ báyìí kò ju nǹkan tí mo lè mú lọ sí fásitì lọ́nà. àwọn ayé àdá ọkùnrin yẹn gan á wá mọ̀ pé ó ń sọ nǹkan nù. ọmọ tó dàbí ilé. kò ṣéwu ni kò ṣéwu ni kò ṣéwu ni kò ṣéwu ni kò ṣéwu ni ká bẹ̀rẹ̀ ní mẹ́ta kò ṣéwu ni. Yeah prince oh prince ẹ̀rẹ̀ kú ìtọ́jú wọn. ìwé sílẹ̀ àtọ̀ lè dájú kú. àbí òkúba ti tí wọ́n mọ̀ ẹ́. láti fi iye wa ti di ah! bàbá ẹnìkan ló wà ń bí o. prince oh prince ẹ eh, fún àyàwó mi. ká ṣe. mọ́mí ni ká kí àbí. Eh, eh. prince oh prince. ara yá mi gàgà mo rọ́mọ mi o. mo fẹ́ fi mi ṣe yẹ. ṣé wọn kì í. kí lára lè ṣe sá. ọpẹ́ ní fọlọ ọpẹ́ ní fọlọ. wọ́n ní ọkùnrin ìlú mọ́. bọ́lá ní lẹ́yà yes ma mm, tẹ̀lé. pẹ̀lẹ́ mà jẹ́. yes ma tẹ̀lé. pẹ̀lẹ́ gbogbo ojú wọn kọ̀ ń dán sí lójoojúmọ́. dádì mo ní kí n jẹ́ kẹ́ mọ̀ yìí pé mo ti ṣe àwọn ètò kan nípa ẹ̀yìn tó ń dùn yìí dùn mọ́ mi nínú rárá mo dẹ̀ ti bá business partner mi sọ̀rọ̀ ní London ó dẹ̀ ti sọ fún mi pé àtúnṣe wà so arrangement tí mo ṣe ń sìn ni pé mo fẹ́ kẹ́ ẹ lọ sí London kan fún yín ní proper treatment à ń lágbára Ọlọ́run. mo dẹ̀ ti ṣe arrangement bí mọ́mí ṣe máa accompany yín so that ẹ ní good treatment. Prince, oh Prince. O ṣe gan. Báyọ̀ bọ̀ báyìí. Ṣé kí n bá irọ́ irọ́ rẹ̀? Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ síwájú dáàdì báyìí. O ṣe gan. O ní ṣorí burúkú. Ọlá ò ní rẹ̀yìn. Ọ̀pá ẹ̀bì tiẹ̀ tó ti ń rí síwájú kò ní rí sẹ́yìn o. Iwájú iwájú ló máa máa lọ o. Àmín sà o ní mọ̀ ya o ibi tó o fojú sí fún eré ajáde mẹ́ ò ní fara jìyà. ọ̀rọ̀ yìí ti já sáyọ̀ báyìí jáde. èmi fi dá yín lójú pé ọ̀rọ̀ yín ti dayọ̀ báyìí ẹ̀yin náà bímọ rè mọ́mì ẹ wá bá wa bẹ̀ wọ́n bàbá fún mi bàbá fún mi ewu wá tún lọ̀rọ̀ ẹkún ẹ kò dẹ̀jẹ̀ ká máa dúpẹ́ ibà àti ẹ̀rẹ́ ni ṣàánú wa bàbá fún mi ó ti tó o ó jà máa dúpẹ́ ẹkún ayọ̀dẹ ní jáde ń sun ọ. àbí tábà rẹ̀ ni ràn wá lọ́wọ́ ń kọ́ ẹ́ ó ti ní èmi náà bẹ́ẹ̀. ìyáàdì òtítù ẹ̀ mọ̀ sí kùn jù. Bọ́láńlé lẹ́yà mi o ṣeun o kú tọ́jú mi. Ọlọ́run ò ní dáàárín wa àti Fúnmiláyọ̀ rú o èṣù ò ní yà yín mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi gbogbo ibi tá a bọ̀rọ̀ dé ìwọ ló jẹ́ ká rójú tu ẹ̀. èṣù ò dẹ̀ ní yà yín lágbára Ọlọ́run o ṣe ọkọ mi lẹ́yà mi kú gbogbo gbà o láwọn a máa wà pẹ̀lú ẹ̀. alàgbà yẹn lẹ mo níṣẹ́ yín kí ló dé kí ló dé kí ló dé. ẹ ẹ bàbá. ọmọ mi èmi ni mo ránṣẹ́ pè ọ́. ẹ wọ́n sọ wọ́n jíṣẹ́. ó rẹ̀ mí o. ìjọ lílé ti bẹ̀rẹ̀ bàbá. ó ṣe díẹ̀ mo wá ní kó tó dé ojú kú o kí n ránṣẹ́ sí ọ kó o dáríjì mí o bàbá ẹjọ ẹjẹ ń gbé e lọ ilé ìwòsàn nù. mo ti ṣe ọ mo ṣe ọ púpọ̀ sórí ilé rẹ tó dàrú tó dàbí pé wọ́n fọpo mọ́yọ̀ gbogbo rẹ iṣẹ́ ọwọ́ èmi àti àbúrò ìyàwó rẹ ni kò dáríjì mi. dáríjì mi bàbá ṣé o ṣe pé ẹ ṣèrànràn o ah. ẹni ilé mi tó dàrú mm-hmm. ọwọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀yin àti àbúrò ìyàwó mi. ẹ jọkẹ́ jọkẹ́. bàbá <laughs> ṣé o ṣe pé ẹ ẹ ṣèrànràn o. mi ò ṣèrànràn ọmọ tí mò ń sọ lóru ọjọ́ kan tó ṣe apá ọ̀tún tó ṣe màkímàkí tinú ọ̀gá wò wálé ayé wọ̀nyí tí yẹn wọ̀nyí jẹ̀kọ́ àwọn ọlọ́mọ àjẹ̀dọ̀ èèyàn mọ́bì. alàgbà ìjọ. ìyẹn ni pẹ́yìn náà máa ń dọ́gbọ́n sí. a ti wá ṣe ọgbọ́n láyé gbà. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ibí yìí ò ń ṣe ibi tẹ́ máa gbẹ́bọ sí. kí ló dé. ibí ni àwa èmèrè ti ń ṣe ìpàdé. ẹ̀yin èmèrè ọkọ̀ oṣó ọkọ̀ àjẹ́ à mojúbà o. ìbáṣe wọ́n wà bí gbẹ́bọ̀ mi lọ. alàgbà ọ̀rọ̀ wà o. irú ọ̀rọ̀ wo o. kò ń ṣe níbi ìlànà àti sọ àwa rí yín lé. bó bá wá rí bẹ́ẹ̀ ìwọ awo èmi awo wíwo lẹ́nu awo wo awo tẹ́nu rẹ̀ ò bá wo ọ̀gbẹ̀rì ló yà. ẹ tún dé. alàgbà mm-hmm. ṣé ẹ gbàgbé àdéhùn wa ta ló jẹ́ gbàgbé irú ẹ̀ kò ṣeé gbàgbé. ẹ ṣùgbọ́n kí ni tẹ́ ẹ ní ẹ fẹ́ kí n ṣe fún yín gangan. a ní mo fẹ́ gbọ́kọ ẹ̀gbọ́n mi alàgbà. èwo ló wá kan èmi ń bẹ̀. ẹ̀yin gan-an ni mo fẹ́ lò. lọ́nà wo. gbogbo ayé ló ti mọ̀ pálàgbà ní. òjíṣẹ́ ọlọ́run dẹ̀ ń parọ́. Hmm, hmm. ọgbọ́n wo la wá fẹ́ dá sí. màá máa sọ fún yín tó bá yá mo rí yín náà alàgbà. ojú bá yẹ jù. kó o má yẹun. ẹ ṣe. Hmm. oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá sílé ayé. Ah! ọmọ mi. ọ̀dà mo mọ tí wọ́n á ṣe. ọmọ mi. dárí. ẹ tó dúró lẹ́sẹ̀lẹ̀. wọ́n máa bá wa nù. ẹ wo ṣẹ́rí ní ti. Ah! Hmm. Hmm, ẹ wo ẹ̀yin wòlíì èké alàgbàjọ àbí kíni ṣé oyún àbí kíni ẹni òní ní bá yanjú ọ̀hún tí mo rán sábìlì ọ̀run máa fọ̀ wá sẹ́yìn lórí ẹni àgbàjà ara mi tẹ́ pé dáríjì mi ẹ tún mú bíríìlì ẹ wà májà ẹ jẹ́ kí bẹ́ẹ̀ ni kíní kan lẹ́yìn ẹ̀yìn tẹ̀lé ìjọba òun wọ̀ ó gbà wọ̀ ẹ máa kú lọ ni. rọra ṣe olóńkóró ń yọ nígbàlẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ń yọ nígbàlẹ̀ tẹ́ jẹ́jẹ́ arẹwà rọra ṣe. ọmọge lẹ́bùn ló nínà bí dẹ́dẹ́ mẹ́ta o. ọmọge lẹ́bùn ló nínà bí dẹ́dẹ́ mẹ́ta o. èmi ni mo dá àtọ yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. èmi mo dá àtọ yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́ olóńkòrò ń yọ nígbàlẹ̀ èpo ọ̀gẹ̀dẹ̀ ń yọ nígbàlẹ̀ tẹ̀ẹ́ jẹ́jẹ́. àrẹwà rọra ṣe tẹ̀ẹ́ jẹ́jẹ́ o àrẹwà rọra ṣe olóńkòrò ń yọ nígbàlẹ̀ Thank you ẹsẹ̀ mi nílẹ̀ ẹjọ́ ẹ má ha ìyàwó mi ẹ ẹ ẹ ẹ ẹ wò ìjọ tó wà ẹ jẹ má ha ìyàwó mi ẹ wò ìjọ tó wà. ọ̀rọ̀ ẹ̀ lé ló ṣe wọ́n tó ń kúrò bí ọmọ ewúrẹ́. bàlágà wọn ra ilé jẹ tí o bá lọ believe pé kò sí irú yín màá jẹ́ kó yé yín pé pure water ni ẹ̀pọ̀ ń tàbá jẹ́. ara bẹ́ẹ̀ ni. ẹ ṣe ta fún mi kọ́ fọ́rọ́ owó rẹ̀. fún wọn. ẹ jọ. kí ló ń ṣe ẹ́. ẹ jọ. tán. owó wà lé. com calor. kò bá mi. ìdáyé mi rú ìwọ ọmọ yìí Jọkẹ́ ọmọ nàbí elébòlò. tán hmm. ikú ń jọ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ̀dì ikú ò mọ̀ pé tó dùn ló máa ń pa ni. Daddy bless you. Jọkẹ́ ìyàwó ẹ̀dà lọ́jọ́ tòun mo ní Jọkẹ́ dà òun ló wà ní mọ́ṣúárì yẹn alàgbà dáhùn alàgbà aránù tó ń ba àwọn alàgbà gidi jẹ́. alàgbà tí jọkẹ́ lọ bá tí wọ́n jọ gbìmọ̀pọ̀ tí wọ́n jọ dì í tí wọ́n ríran èké sèmi tí wọ́n pè ní lájẹ tí wọn náà wá ń bá wọn sọ káàkiri àgbáyé torí kó o bá lè fẹ́ jọkẹ́ àbúrò mi ó ń dà báyìí sórí ibi tán bá ẹ dé anú ẹ mà ṣe mí o sórí ibi tán bá ẹ dé àbó rí báyìí tí ìbá wa ṣe ọlá àánú kan àti orí mi ẹlẹ́dàá tèmi tó gbé mi pàdé aláàánú mi <laughs> dáàdì blessing àánú ẹ mà ṣe mí o àánú ẹ ṣe mí anyway for your information èmi ti lọ kọ́ àwọn ọmọ mi lọ́dọ̀ àwọn èèyàn ẹ o. Hmm mo ti lọ kó wọn and bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run ọba tó bá fi máa dìwò yìí next week àtèmi àtàwọn ọmọ méjèèjì yẹn London la ti ń sọ̀rọ̀ bọ́lọ̀ ń bá wa yọ ẹnu eléyìí tọ́lọ̀ ń bá ara ẹ̀mí ẹ̀ padà ìjọ́kíjọ́ tó bá pàdé àwọn ọmọ yẹn má ever sọ pé wọ́n ló bí wọn ìrìnsẹ̀ ọwọ́ ẹ̀ ló jẹ. mọ́mí mi lẹ́dí mm-hmm. ṣó ti tán. Ah, kí ló tún kù ọlọ́run àfún yín lálàáfíà ẹgbẹ́ ọ̀lẹ́ sàmọ̀ pé prince mi ni mo dúró. ó ti gbé ọwọ́ òṣì kò lára mi láì ní owó mu ni ṣé mu ni ṣé mu ni olóńkòrò ń yọ nígbàlẹ̀ èpo ọ̀gẹ̀dẹ̀ ń yọ nígbàlẹ̀ tẹ́ jẹ́jẹ́ arẹwà rọra ṣe ọmọge lẹ́bọ̀lọ́ nínà bí dẹ́dẹ́ mẹ́ta o. ọmọge lẹ́bọ̀lọ́ nínà bí dẹ́dẹ́ mẹ́ta o. èmi ni mo dá àtọ́ yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. èmi ni mo dá àtọ́ yìí ni yóò sọ̀rọ̀. ìlàkàmàlà ẹ o. ìlàkàmàlà e ẹ. E wá sùrùtù pa sùrùtù pa sùrùtù wá sùrùtù sùrùtù kì í sú mi ìjọ̀gbọ̀n kì í sú mi wàhálà kì í sú mi má má tọ́ mi níjà ò má ṣòyeye ìlàkàmọ́lá ẹ̀ o. ìlàkàmọ́lá ẹ̀. ẹ̀rọ dúnàdí òkú tó pẹ́ mọ́ṣúárì ẹ̀ mọ̀ nǹkan tó yẹ kó o sọ sí eléyìí wá sẹ́nu takò àyín sọ̀rọ̀ sí mi ah. ẹ kàn jẹun tí mò ń tijú ni o bí ọba sí pé mo lójú tì fún yín mọ nǹkan tí mo lè ṣe o. bọ̀dá mi bàbá lẹ̀ ń bú bẹ́ẹ̀ olórí ẹbí lẹ̀ ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn kì í ṣẹjọ yín alájẹfẹnunu lẹ̀ bí ẹdìyẹ ni. èmi mọ̀ ni. kò tara ẹ ti dé ko ipò tó wà lójú yín ti ṣíra nù. ní àsìkò tí a dé fún gàngàn báyìí tó kò sí fún orí tí orí rẹ kò fẹ́ pé má báyìí máa wá tọ̀ fún ẹ pé mi kò fi èrè tó tì fún ìlú bàbá mi gàngàn àbí tó tì fún ìyá mi kò fi jẹ èrè sí èrè tó ti tì fún ìlú tó tì fún bàbá mi gan kò fi jẹ ẹ̀bà wàhálà tó sì fẹ́ kó ara tí wàá rí wàhálà náà gan nígbà à ń bíbá tó wà ní ìjàṣẹ́ tó ń pẹ̀já létí odò ń bẹ̀ pẹ̀lú bàǹtẹ́ nídìí náà èmi náà ló gbé ẹ̀ wá sí kò tó gbé aṣọ sí ẹ lọ́rùn tó gbé bàtà sí ẹ lẹ́sẹ̀ òkú ọ̀run náà ni mo gbé aṣọ ẹ̀ fún ẹ ẹ̀ bára kò lè dà fún yín má kì í ṣọ̀rọ̀ kékeré. Bàṣàgó ìtàn lọ́fọ̀rọ̀ ó forí ko. tó ipá àkóbá ó ṣe fún mi tí kì í bá ṣe pé ó ṣe fún àkóbá ká tẹ̀ wá sọ pé mo sọ̀rọ̀ fún òkú kókó rémi kiri fún aṣọ tí mo gbà kí mo bá sọ pé jẹ́ fún ẹ̀jọ́ bàtà tó tì fún òkú jù fún ẹsẹ̀ mi lọ pẹ̀rẹ́pẹ̀rẹ́ rìn fún títì bàtà sáré síwájú ẹsẹ̀. ẹlẹ́nu màrí màá jẹran òjòrò chicken wọn á lọ tú yẹ̀yẹ̀tẹ̀ aláìní ti jó ẹ̀dá. kò dà fún bàbá rárá kò dà fún bàbá tó tì fún bàbá mi kò sì dà fún ìyá tó tì fún ìyá mi ìyá mi tó bí fún kútọ̀rùn gan-an tọ́já fún ìyá wa gan tó ti dé fún oróògbé. o ti gbèpè tẹ́ẹ̀tẹ́ẹ̀ torí ìyá tó dẹ̀ jẹ́ fún ẹ lórí náà ló fún èpè ẹ. mo tẹpẹ náà mo tẹpẹ náà ìwọ náà ló mú orí gbígbẹ́ náà bá mi ló tẹpẹ èpè náà. àgbàyà. ta ló ti fún àgbà ta sọ fún ẹ pé mo tẹ fún àgbà àgbà àgbàǹgbà ló tẹ fún èmi èmi yàtọ̀ fún àgbà àgbè wọ́n lẹ̀ tún yàtọ̀ fún àgbà àgbò ó tún yàtọ̀ fún àgbà àgbà àgbà àgbàǹgbà ló tẹ fún bàbá àgbò àgbà àgbà kò sí sùúrù tó kan tó fẹ́ wà lẹ́yìn fún wa. Ah, ẹni tó ń wórí àwọn tó ń wẹ̀sẹ̀ àwọn òdìdí àwọn yóòrà. owó tí mo fẹ́ múlẹ̀ yìí o àgọ́ aláàgùn orí tútù orí gbígbà ni mo kó jọ ni mo fẹ́ fi ta kíní yìí o ẹsẹ̀ báyìí ẹ tí ò lówó ẹsẹ̀ ní fi rìn ìjà títì káàkiri àtẹ́lẹsẹ̀ mi rè o orí mi rè o apá mi rè o. mo fi ṣiṣẹ́ tí mi kó owó ìjọ owó orí tútù orí gbígbẹ kó ń tọ̀hún náà kó fapá àtẹsẹ̀ rẹ̀ kí n ṣàwátì o ẹsẹ̀ mi báyìí tí mo fi rìn gbòòrò kiri bó ń tọ̀hún bá ń lo ọkọ̀ o tó wò mí ọ̀padà wọlé o gbogbo ibi tó kọkàn rìn dé ni kó fẹsẹ̀ rìn dé o ojú rẹ̀ rẹ̀ gàdà ni mo ràn án lẹ̀ yìí o ètò owó yìí ó fi wọ gbókójú ń tọ̀hún náà wọ gbó lọ kó má rojú náà lò mọ́ o ká lọ ń kó fún ìwọ àbọ̀ òṣèré ni. ṣèbí wọ́kọ́ náà náwó. parí parùn pa gbogbo ẹsẹ̀ ọwọ́ adúkẹ́mi ó gbà owó pé kú lọ bárò lọ ṣèbí wọ́kọ́ lọ nàwó mi bówó kọ̀ọ̀rá ni kí ló kàn kí ló kàn bàálù pẹ̀lú títí ọ̀dà kí n tọ̀dọ̀ rẹ. owó fẹ́ rí tí gbogbo wa wò tó fi para pé kú lọ bárò lọ ta ló máa burú tètè ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. sori pé ba olófo ni ọ. sori pé òsì èrè. sori pé ba olófo ni ọ mo wá ń ṣépè ọ̀nyẹrí pépè ṣé wà lọ́nà owó àbíkọ́ra bàbá ẹ̀ àṣírí rẹ ti tú. dájúdájú gbogbo owó tá a fi ń ta tẹ́tẹ́ ni tó ìjà kéré òkò délé àpò rẹ nílọ. ṣé bọ́lá ti bàbá wa sọ pé ọ̀jẹ̀ bó bá ṣe ṣe ní bọ̀ọ̀bá jẹ ìpè aláàbò mi èmi ń ṣe ìyẹn rẹ̀ lẹ́wọ̀ gbogbo ẹ̀tọ́ tó dáa fún ìpátápátá báyìí níbi ó ti wọ́n ti sórí àwọn tó dáa fún dà. Ah. ìwọ wá lórí ọ̀fọ́ ń bọ̀ ọ̀rọ̀ ti sí èrè. má fọ́ mi ní o ah. tó bá mu àbá ewé. lẹ́nà mi o eh, eh. má lù mí o eh, nítorí ẹni tó fẹ́ lọ́ọ́ dá di. a ah. máa gbé owó fi kókó. Ah, ẹ má jà o. Ah, ẹ ló bá sọ bẹ́ẹ̀ kò tó dáa fún ah, ẹ ẹ ti ẹ ti wàhálà lẹ. màá ti lẹ̀ ẹ́ jù. má má fọ́ mú o. gbà bẹ́ẹ̀ tó bá fọ́ mú mi jìyà o. bàbá ń gbọ́ páẹ́ kó sùn nùtù. jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ ọmọ àdùbù lẹ̀ jà. èmi tí mo bínú tọ́lú ara mi bà mí. ayé ẹ ọgbọ́n ni wọ́n ní water never dry for marina side, who born monkey what occasion no no no eh, no padi for jungle ma ma ma yàtà gbà wù. màá ń lẹ́jù lé mi gbà bẹ́ẹ̀ gbòòrò rẹ̀ kí ló ṣe. má yiri ẹ. oorun tọ́ọ̀bù díẹ̀ gbogbo mi ò oorun tọ́ọ̀bù ẹ fúlẹ̀. sùúrùtù ló wọ̀ yẹn tó bá sì wà gbọ́ bọ̀ ẹ̀ kí ló ṣe ó ní ẹyin ni ó bá gbọ́ mi bá bù mi bá bù wàhálà tó lè dúró gbé mi bá bù kí ló ṣe. sọ̀rọ̀ tẹ́lifísì. bá sùúrùtù kí ló ṣe sùúrùtù lẹ́nu àárọ̀ sùúrùtù bá mi gan ni sùúrùtù pákó màgànà. ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi ń nà bẹ́ẹ̀ ni mo sọ fún mi. ó dé lọ́gbọ̀n bó fi kìdí wá. ẹ̀dá

Ayowa Films and Records International